òfò pọ̀. Ah, ah. sórí ó yẹ kó mọ̀ wípé n ò lè mọ́ ọ lọ oko kí n mọ́ ọ sanwó bọ̀ nílé ká má rí gbogbo ọ̀gẹ̀dẹ̀ tí mo kó bọ̀ àwọn aláròbó ọ̀nà oko èmi ti ta fún ọ. Ah, ó dùn mí o. ọ níjó dùn ọ ni o torí pé ọ jẹ́ ń gbọ́ pé ọ fẹ́ rọ̀gẹ̀dẹ̀ ìbáṣepọ̀ ti wí mi ni wọ́n gbọ́ gẹ̀dẹ̀ wá fún un. bóyá bàbá dọ̀la. bá a kí àwọn ìyàwó rẹ ní. o ṣeun o àmọ̀rí àmọ̀rí ẹni àmọ̀rí ìwọ yóò dáa fún bá káwọn ọmọ mi rẹ o. <laughs> ọmọ mi kì í sí ọ̀dà. <laughs> n bá ti sílé ìyàwó mi a máa gbókùn yín wálé ah ah ẹ eh, wọ́n ti wá da wa lónìí ń jẹ́ kó o mọ̀ pé èmi tó kùnrin ń ṣe. bàbá bí bẹ́ẹ̀ kí jìrìjìrì bí ó mú ọ èmi wọ́n kí ló mọ̀ jẹ́ afẹ́fẹ́ láti darí ibùdó. Ah, ọ̀rọ̀ dé dúró yìí yóò mọ̀ọ́kán ni ó abẹ́gbọ́rọ̀ mi yé èyí tí ọba tí ì ṣẹlẹ̀ ó ṣe dọ́gbọ́n sí ṣùgbọ́n tọ̀rọ̀ bá ti rí báyìí àfi kí wọ́n gba kádàrà. àjẹtìmọ́kà ìwé kẹ̀kúkú tọ̀dà wa yìí nìkan gbogbo olúùlú yìí náà àbà àwọn láàánú ni wọ́n ló débẹ̀ àwọn náà ké lọ́ọ̀dẹ̀ wọn ni kọ́lọ́ máa jẹ kó ṣẹlẹ̀ tó jẹ wa mọ́ ewé dákun àwọn àti ìlọ́mọ fẹ́ tọrọ kíní kan lọ́wọ́ rẹ̀ àwọn gbẹ́lẹ́tọ̀ máa ń sáàyè wọ́n sàmì díẹ̀ wọn ò fẹ́ kéèyàn lọ wọn fẹ́ kájú kú olórí búbọ kí ni mo rí kọ má tún lọ wọlé. ẹgbẹ́ ọkùnrin bá bá ti fún ẹgbẹ́ mi náà díẹ̀ o. ẹ̀gbọ́n mi àgbàlagbà lẹ̀ yìí. èmi náà fẹ́ kú. ẹ dàgbẹ́ lọ sójú àwọn bàbá wa lọ́wọ́ ẹ̀fẹ̀ mi àtọ́mọ yìí. èmi ò tí ì ṣe. àṣàkẹ́fọ́ kan ara rẹ balẹ̀ gbogbo dábúrò mi ò lè ṣe kan láyé ni wọ́n ti fọ́ wọ́n fojú wọn sẹ́yìn èmi kìíní yìí. ìfọkàn mi balẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ bá wọlé ah. ẹ̀yin lẹ́mọ̀ bá ìwọlé. ẹ dákun gbogbo ìlú mòye bàbá béèrè tí ìdíjà wọ́n ní èyí ò tófo èyí ò tófo fìlàrà bíkù pẹ́ẹ́lí bàbá béèrè tí ìdíjà kí ni wọ̀kìlù mọ̀ tí ń pa kúkúrú tí ń pa gúngùn yìí ẹni tí ó fẹ́ pàlú warun kí ló láṣẹ fóun o sọ̀rọ̀ yóò yé mi o. Hmm, ọ̀tún bọ́rọ̀ yìí ṣe pàkàṣọ lọ́dọ̀ rẹ̀ òun ló pàṣánà lọ́dọ̀ tèmi náà ṣùgbọ́n gbọ̀ wá yá mo wá sunrun mẹ́ta kọ́tẹ́dà máa sùn ìgbà náà mo wá bẹ̀rẹ̀ sí mú kàn mẹ́ta gò mo mú kàn mẹ́ta gò ìgbà tí wọ́n wá ronú tán mo wá rí wípé ó dàbí ìgbà fáwọn alálẹ̀ ń bínú sí àná. àṣìpa àwọn alálẹ̀ bíi tìbó àbí kí ló ń sọ lẹ́nu yìí. ẹ má jẹ́ akọ́rọ̀ àṣepadà ó lè ṣe páwọn alálẹ̀ ń bínú tòótọ́ o. ẹ̀yin olóye ẹ dákun ẹ má jẹ́ àgbọ̀rọ̀ ibi ẹni gbàgbà ọtí o nǹkan tá a bá ṣe sí ọ̀rọ̀ yìí o oníkẹjẹ àwa o. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ mo mo fọgbọ́ orí mo fi ń wò ó <laughs> bẹ́ẹ̀rù bá kọ̀kì bọ́ bá kọlẹ̀ oníjà gbé ká. ẹ bí bàbá wo bẹ́ẹ̀ lù yìí ọ̀tún hmm. ẹ jẹ́ ká méjèèjì ẹ jẹ́ àfihàn wa ṣe kọ́ hmm. ẹ kálọ̀rì bá babaláwo olúwawo pé kó wá bá wo nǹkan tá a ṣe sí ọ̀rọ̀. Hmm, ah, èmi àti ẹbí ibo èmi àti ẹbí ibo àwọn yòókù ńkọ́. ẹ̀yin ẹ lọ. ẹ dákun ẹ dákun ẹ dákun oníkálukú mọ kó rẹ o bó bá dọ̀rọ̀ sàkọ́lẹ̀ bó bá dọ̀rọ̀ sàkọ́lẹ̀ olóyè ní mí olóyè ní mí. ṣe bọ́ọ̀lù onímọ̀ kọ̀kọ̀ bọ́ sí i ẹ̀yin ah. kọ́. ẹ̀yin náà lẹ kọ́kọ́ ọba ẹ̀yin lẹ kọ́kọ́ ọba ọ̀tún ọmọ kọ́kọ́ gbà ẹ lọ. ibi tá a fẹnu kò sínú ibẹ̀ lálò kẹ́ lọ bẹ́ẹ̀ni pé tó bá di ní àárọ̀ kùtù ọ̀la ah. kó wá bá wa níyì kó wá bá a bí àwọn ah. onílẹ̀ kó bí wọn léèrè. kéèyàn má pọ̀ sẹ́yìn ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ débẹ̀. kálẹ́ o. àgọ́ onílé o. àgọ́ yà o. ká ti bá bàbá mi tó dájú. ló dájú. ẹ kú ajálẹ̀ o. Ah, ìyá wa. ẹ kálẹ́. ẹ káàbọ̀ o. ẹ kálẹ́. kà á sí nǹkan o. kọ́ má bàa sí. kọ́ má bàa sí náà ni. bàbá la fẹ́ rí. ẹ pẹ́ pọ̀ bàbá tí ń rẹ jù ẹ dákun yá wa ẹ bá wa wí fún wọn pé àwọn olóyè ló fẹ́ rí wọn níta sì wá rí wọn fún ó ṣe pàtàkì ní ẹ dákun ẹ dákun. bàbá o bàbá fá ẹ lálejò. ẹ ṣeun yá wa ẹ ṣeun. Ah. ọ̀rọ̀ ìlú ni a kò fi ṣe débi èrè. bàbá o. Ah, bàbá kàlẹ́. Ah. ẹ̀yin ni. bẹ́ẹ̀ni àwa olóyè ni. Ah. mo mọ̀ rí yín. bẹ́ẹ̀ni bàbá. Hmm. bàbá ṣe ìbínú pé. bẹ́ẹ̀ forú ni ó yà mí lẹ́nu ọ̀bí bàbá mo bínú kò sí bínú. bàbá ẹ pẹ́ fún wa. àṣẹ ẹ tí ì dàgbà o. Hmm ẹ tí ì dàgbà rárá ẹ wàá dàgbà ẹ ní dàgbà ìyá ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ nílùú wa ẹ. ẹ bàbá ǹdẹ̀yìn àgbà lẹ́ ń pálówe ẹ ní ijó tó bá káàyàn lára lèèyàn ń dìṣẹ́ ijó hmm. ọ̀rọ̀ ìlú yìí ló jẹ wá lógún o ìdí rèé tí a fi wá rí yín torí ẹni tó tó yàn án gbà lèèyàn fọ̀rọ̀ lọ hmm. ìdí rèé tá a wá fi fi wa tá a wá fi lọ̀ yín kẹ́ẹ́dákùn gbà wá o. ẹ dákun bàbá Eh, wọ́n ní gbanigbani báyìí náà ńlá gbà eh, lórí bí ìlú ṣe ń rí i ni ńlá wa panupọ̀ pé a fẹ́ dífá lọ́la bàbá bẹ́ẹ̀ ṣe wà bá a dífá bí yóò sọ́jálẹ̀. Mm, mm, mm, òótọ́ ni bàbá ẹ pẹ́ fún wa lóòótọ́ lórí ọ̀rọ̀ ìlú yìí ni ìdí rẹ̀ ta fi wá bá yín bẹ́ẹ̀ ṣe wá bá wa bí falẹ́rẹ̀ wò ohun tí a lè ṣe láàrin ìlú yìí kí ìlú túbà kó túṣẹ ó ti di ṣíṣe náà nù kí ni mò ń ṣe kí ni egbòun ṣe tó lóun òrò ojú wa mi ah, ẹ sì wá gbéná dání ẹ ah, nìlá inú ah, òkun. bàbá bí a ti wí fún yín tẹ́lẹ̀ nǹkan tó mú kí àwa olóyè méjèèjì tó mú ká gbéra ká wá bá yín àfẹ́ kí ọ̀rọ̀ ẹ̀kú bá yín níjà fún ni àárò kùtọ̀ la ẹ dákun ẹ̀yin ni kẹ́ ẹ jẹ́ o. àti wípé àwa ṣe níṣe wípé ọ̀rọ̀ tó bá gbalẹ̀ ẹnìkan sọ lóòrọ̀ ni bàbá. <laughs> ọlọ́run fati ẹ ṣeun o ọlọ́run fati ẹ ṣe òyà wa dúpẹ́ o ẹ ṣe o. Ah. olóyè ìlú eh. kò sójú oorun. Thank you. yín bàbá balógun ẹ kú ọjọ́rọ̀ ṣe rí bàbá wọn ní bí ṣe ṣe ìdìjàre o bí ṣe ṣe ìdìjàre jẹ́jẹ́ mọ́ lọ́mọ lóko tọmọ yín pàdé ọmọ lọ́dọ̀ tó lù bí kúkú bí yíyé. mo sì mọ̀ pé kì í sojú lásán ó fi oògùn gbá ọmọ yìí ni ìbájẹ́ pé kò fògùn gbani kò lè dá. ẹ gbádùn sọ̀rùn ẹ̀dùn kí ni máa ṣe yín tẹ́ ẹ máa hùwà báyìí rí ẹ fẹ́ máa fi oògùn rẹ wà máa mú mi lájẹ́ àbíbó àṣàṣà pé mo jólóògùn àwọn ọmọ méjì pàdé ń rònà wọ́n sì jà ọwọ́ ni. ọ̀dà wo ọmọ òun dà mọ́tò wíńdà ọmọ òun dà. ige ige ni ó ní. sọmọrì àrígidì yẹn tó mú lẹ́yìn tó lọ́mọ dèdè ni ọmọ tẹ́gbẹ́ rẹ̀ lù wálé wá bọ̀. ìwà mú. èmi. ìwà mú. ẹ ọya bá pé. balógun balógun anamọ anamọ. wojú ọmọ yìí dáadáa kí n bolo ti ó ṣe gọ́dúgọ́dú sí mi lọ́nà ògo ni mo ní ń bá wí mo dá ẹ gbà mí. orí báyìí. ẹ gbà mí. sórí inú tó sọ ká pèsè lọ́kàn bá wí ìyún ni wípọ̀ yẹn jẹ wọ́n da dọ̀bálẹ̀ wọ́n nà. fúnpọ̀ lanu ọ sọ pé ọ̀nà lóògùn. sojú ẹ báyìí àtẹ̀mí rẹ̀ á wà wọ ẹni ojúra wọn lọ́nà méjèèjì ọyẹ ìbẹ̀rẹ̀ ìjà padà. ẹ fẹ́ gbàgede àdúrà mo lọ́gbọ̀gùn gbọ́mọ̀ yìí lọ́wọ́ olórí oògùn ah, ah. ní ìlera o olórí burúkú àjàlú ara wọn àwọn ọmọ dàbí. ẹ ń sọ. olórí burúkú ni ọ bọ́sìn ilé ti fi ti hu. èèyàn dúró ó ń bá mi sọ̀rọ̀ lórí ìlú o ó nírú baba ó rí nǹkan kan ṣe fún un ìbọn bẹ́lọ̀ rẹ ò lè yìnbọn pa kí wọ́n àwọn ẹni tí ó bí mi èèyàn ọlọ́ba kó lójó o béèyàn bá lọ́ba tó bá lójó nǹkan mi ń bẹ ní ẹbẹ̀ ni e. ọmọ sí o sórí ọkùnrin àtọmọ rẹ mo fẹ́ rí yàn bá ọmọ rí kó lásìkò. ẹ̀yin ìlú mòye awo ṣe bínú pé ó pẹ́ kí n tó yọjú sí yín bínú pé ní ní sọlá ẹ ti pè mí mo sì jẹ́ kí lẹ wọ́n fẹ́ ká ṣe. ẹ ṣeun bàbá wo hmm. kò sóhun méjì tá à ń fẹ́ bí ìbá ṣe ọ̀rọ̀ ìlú yìí bí wọ́n ní bẹ́rù bá kọ̀kẹ́ tó bá kọlẹ̀ bó níbi àgbẹ̀ kà. ẹ dákun bí ìlú bó ṣe ń lọ ẹ kò tẹ́ àwa olóyè lọ́rùn ìdí rèé tá a fi tọ̀ yín wá pé kẹ́ ẹ wá sí ààfin àjálù tí ń ṣẹlẹ̀ lọ́tún tí ń ṣẹlẹ̀ lọ́sì kẹ́ ẹ wá bá wa béèrè lọ́wọ́ àwọn onílẹ̀ bóyá torí pé àìtí ìní ọba lóyè ló fa gbòrògbòdìyàn yín la fi pè yín. yóò dáa fún yín o. àṣẹ. ń hmm. gba ifá dọwọ́ rẹ àmúlélẹ́ iwájú ọpọ́n gbọ́ èèyàn pẹ́ gbọ́ olùmọ̀ ọ̀tún ọ̀kànràn ló sì àní ọpọ́n báyìí ní ìta ọ̀run abá ti fẹ́ mọ lójú ṣe ní ríran. wí. àwọn ṣe tá a fara lẹ́ni. Ah. Ah. Ah. bàbá ológun ẹ wò mí lọ. awo awo. mọ díẹ̀. kí ni fa wí. ifá já ni láyà láì yẹn bọ awo ẹ ṣeun o awo ah. awo ah. ẹ̀yin olóye ẹ dákun ẹ dúró ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. wọ́n ní mọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ bọ́rọ̀ bá sì rú ni lójú abilẹ̀ léèrè ṣé babaláwo láàfin ò gbọ́ fani àbí fani ò fọhùn. lukosi kí ni ìṣẹ̀lẹ̀. ọ̀rọ̀ hafa lẹ́yìn ni ah. ẹ̀yin olóye ṣé nǹkan ò ti yan báyìí abẹ́wò ni fáwọn sọ̀rọ̀ ifá yóò di abẹ́wò ni fáwọn yóò di dúró bíi ti bó o. Ah, ah, ah. ẹ̀yin olóye ó dáa kí ni bàbá wórí nínú fagan tí ò lè sọ fún wa. a jẹ́ wípé ní ẹnu babaláwo ó ti kọ ìròyìn nǹkan tó ju wọn rí nù. gbogbo wa la sì mọ̀ pé atẹ́gùn tó wọlé tó kásọ lórí ikọ̀ ẹni tó wọ tiẹ̀ sọ́rọ̀ kó má ṣàfihàn o. kó má ṣàfihàn ilé yanu. bá sì pẹ́ wá sọ fún mi pé nìkan lẹ́ ń bọ̀ ni. iyán ni bàbá yín gúnlẹ̀ ẹ ṣeun ẹ kú dìde ẹ wá dákun mo nímọ̀ràn kékeré kan tí mo fẹ́ gbà wá kájọ yẹ̀wò ẹ dákun ọ̀rọ̀ lórí ìgbéyàwó àwọn ọmọ wa náà ni kò sí láburú o hmm? ẹ dákun èmi ò bá ní bóyá ká kàn sí nínú yàrá rébété ká mọ́ pèrò púpọ̀ síbẹ̀ kó níyàwó sì mọ mú ìyàwó rẹ̀ relé. lèmi olówó pọ̀rọ̀ kú owó wà mo mọ̀yàn lákọ̀ọ́bí mi kì í má lè ṣe ìgbéyàwó rẹ̀ ó nóyin nínú kò ṣeé ṣe. ìyá ìyàwó mi bẹ́ẹ̀ bá tiẹ̀ wá gbóhùn wa níṣẹ́ ìwà mọ olówó pọ̀rọ̀ kú baálé mi ni owó ń bẹ ń lè ṣe é rí ìgbéyàwó ọmọ tá a fẹ́ ṣe gbogbo tí mo ti jẹ káàkiri mo fẹ́ san ni gbogbo agbègbè láti bí ìtẹ́ ìdókè odò yóò fẹ́ tó abúlé mọ́kànlégbà gbogbo pátá ń bọ̀ bí ìgbéyàwó yìí. mo fẹ́ gbé ìyàwó fún ọmọ mi ní màá ṣe ló ń bùn kẹ́lẹ́ kí ni ṣe mí wíwọ́n epo àbá ìrora ṣe é wá rí ká ní nǹkan tá a gbé wá ní ilé ọ̀dọ̀ yín tí ọ̀bá ètò nítorí ìtèrò bóyá kan tó máa ń kó ẹran sí wa. ẹ wo torí Ọlọ́run ẹ ṣe pé bóyá torí pé kankan àmọ́ torí rògbòdìyàn tí ń bẹ nínú ìlú wa yìí mo fi rò bẹ́ẹ̀ ṣé tó bá jẹ́ torí rògbòdìyàn ti ṣẹlẹ̀ nínú ìlú yìí ni níjọ́ ọ̀kẹ́ ẹ̀yẹ tí a wà ló ní ṣẹlẹ̀ gbogbo tán bá fẹ́ gbà láàfún ọ hmm, nǹkan kan ò ní dún pẹ́ńkẹ́n. ẹ wo ẹ̀yin àná mi ẹ mọ̀ dá lóhùn o mo mọ̀ ti ń ṣe ọ ṣé torí rògbòdìyàn ti ń bẹ láàrin ìlú yìí fọkàn ara rẹ balẹ̀ wo agbo òjò kan báyìí kì í gbàjọ́ kan tì níjọ́ ọ̀nàwó yìí kò ní séwu ààbò tó dájú ó wà lórí wa ẹ wo ibi onílé bá fọ̀nà sí làlejò tọ́ o wọ́n sì lò ní kángun kángun àkúwárápá ló kángun sọ́nà ọ̀run ìnáwó tá a fẹ́ ṣe yìí èmi ni bàbá ìyàwó mi mo kángun sí ju bí n bá ṣe fẹ́ bá mi ṣe ni ẹ bá mi ṣe o gbogbo bíkíbi tẹ́ ẹ bá fẹ́ fa ètò ìnáwó èdè agbára mi dé. ẹ ṣe wà náà mi. ọ̀rẹ́ mi iṣẹ́ àfijọ́ mẹ́ta ṣe gbéyàwó ìlú rẹ̀. owó bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ àwọn bàbá rí bẹ́ẹ̀. ẹ wà farabalẹ̀. ẹ ọ̀sẹ̀ jẹ́ sọ̀rọ̀ ni. mọ̀jẹ̀ mọ̀jẹ̀. kéèyàn kó kó béèrè lọ́wọ́ olùmọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe rí mi ẹ má jòtú ìyá yìí lẹ́nu. ah ńgbà tá a pè yín tá a ní kẹ́ ẹ wá bá wa dífá láàfin tẹ́ẹ̀sì wá dífá yìí tẹ́ẹ̀kì sọ̀tún tẹ́ẹ̀kì sósì tẹ́ẹ̀sì wá kó fáńlẹ̀ láì sọ ohunkóhun jáde lẹ́nu pé ohun kan báyìí ní ifá sọ tẹ́ẹ̀ sọ fún wa tẹ́ẹ̀ rà ń lọ láàfin kí ló dé bàbá. olóyè ẹ pẹ́. mo kí ọ mo kí àfiyèsí. ẹ ṣeun. òkú mm, fura ifá kan kì í ó ní ẹ jẹ́ ara máa fu ni ẹ jẹ́ kẹ́ni máa fura ìfura lóògùn èèyàn pánsá òfura pánsá jáná àjà òfura jáde gbólé ò bá fura ó lè ní òkó èmi tí mo dífá tí mo kì í sọ̀tún tí mo kì í sósì tí mo sì jíṣẹ́ ní tí fà sọ fún yín ara lèmi náà fù <laughs> ara ló fún mi tí n bá tú pẹrẹpẹrẹ ẹni tí fa ń sọ gbogbo ẹ̀yin olóyè tẹ wà níbi tá a ti ń dín fáwọn ẹ ní kúkú kan. bàbá pé gbogbo wa ni òkú dànù. òkú lẹlẹ́jà ta. Ah, tí mi bá ní ṣèyí gbọ́ tẹ́ bá wá túmọ̀ ìfá yìí fún wa kò sẹ́ni tí ó délé òkú lẹlẹ́jà ta ẹ wo bẹ́ẹ̀ ṣe túmọ̀ ìfá yìí tẹ́ ẹ̀rọ fún wa yìí òun lọ ti dáa ó dá ó dá ó dá ó dá bẹ́ẹ̀ ṣe jẹ́ ká mọ̀ èdè jẹ́jà àmọ̀ kan tí fásọ yìí o. ẹnu tí ẹ ṣe ni pé ẹ lọ fura ìwà ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù lù yìí ẹja aláìṣẹ̀ tẹ̀ ta sílẹ̀ ó ké tọ̀tàn ìwà bàjẹ́ ìjà aláìṣẹ̀. dàbọ̀ ọ̀rọ̀ ah, ah. orun gẹ́gẹ́ ló ti ń lajú. ìyá olú àyà mi bẹ́ẹ̀ ìyá mi ìyá mi ẹ lálejò olú. ẹ rọra o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní bá sì wọlé ní ìsìn. Ah, ilé tí mo gbé ka ni wọ́n máa ń padà jù. ẹ ká sọ. ẹ sọ. àdùnní <laughs> ah, ah, inú oòrùn yìí bó ti ń pè mí ẹ̀yìn kò lè mọ wà àwọn àgbo kan tí ń sè kó lè máa bá àrùn paná ló jẹ lọ dúró tì í ń bọ dà. ó náà wọlé ni torí pé nǹkan ìdí tí mo fi ní kí n ṣe alọ́bí mò ń bá wá ń bọ̀ ńgbà náà. ọ gbọdọ má kẹsẹ̀ o ah, ọ má o òótọ́ ni pé bọ́ bá ṣe ni mo ti kọjá <laughs> ó pe dandan lá ẹ fi nǹkan banu. kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ yín pé èèyàn gbọ́dọ̀ mọ kọjá ńlọ wájú ilé ọba kéèyàn ó mọ̀ kọba èyí òun lèmi náà ṣe mo fẹ́ ṣe adélé amúlétodò mo láwọn ewé kan tí mo fẹ́ já ń bẹ̀ bí n bá sì ti já tán bí n bá ti ń bọ̀ ẹ mọ̀ pé sùúrù tẹ̀ máa ń ṣe lọ́sọ̀ọ̀sán àmọ́ tún múyẹ́múyẹ́ ọjọ́. báwo ló ṣe mọ̀ pé mo fẹ́ ṣe sùúrù. Ah, ah, ìwọ ni mo fẹ́ sùúrù èsì ló yẹ àmọ́ tún múyẹ́múyẹ́. yóò máa jú wa ṣe o. ọ̀dà máa pẹ́ òun ti dé o ẹsẹ̀ ọ̀dà rẹ̀ yóò máa jú ṣe fún ọ. ẹsẹ̀ ẹ mọ owó lẹ o. <laughs> àyìnkẹ́ ìyá mi. wá a tètè lajú tọ́lá láti sójú àrò. mo ti gbọ́ ìyá mi ó ń bọ̀. mo ti ń ṣe lọ. mo ti gbọ́ ìyá mi ó náà ń bà nígbà bàbá rẹ̀ wá sọ́dọ̀ bàbá mi lánàá wọ́n jẹ́ kó yé bàbá mi pé erin tó bínú gbólóòtọ́ ṣùgbọ́n kìnìún ló sọ̀ kí gbádé fún ah bàbá rẹ̀ jẹ́ kó yé bàbá mi pé ìgbéyàwó tèmi àti ẹ̀ ó ṣe wọ́n ti ń ṣègbéyàwó nínú ìlú wa yìí ah tiwa ni ó jà kọ̀kọ́ pé a yóò gbọ́ ọ̀run ó mọ̀ pé láti apá ọ̀tún wa báyìí ìlú wa yìí ìletò méje ni bàbá rẹ̀ pòun ti sọ fún ní apá òsì báyìí ìletò méje ní bàbá rẹ sọ pé òun ti sọ fún pé lórí ìgbéyàwó wa náà ni o kò sí nǹkan mi o bàbá mi wá pé kọ́mọ̀ ìjà ṣe báwọn ìlú òròjù ẹ báyìí náà sì mọ̀ pé ìlú òrọ̀gbọ́ pé sásìkò sí ni wọ́n á nìyẹn ṣègbéyàwó aláriwo bàbá rẹ mọ̀ fà kékọ́rin o ló jẹ́ mọ̀ pé èèyàn pàtàkì lànà mi. Àjàyí ṣé òpó mọ̀ pé èèyàn pàtàkì bàbá mi nínú ìlú yìí ni ó wá ní kó má ṣègbéyàwó ọmọ rẹ̀ káyé ó má gbọ́ kọ́run má mọ̀. wo bàbá mi yóò ṣe ayé á gbọ́ ọ̀run ó sì mọ̀. <laughs> ìdí tí ń ṣe mi gàbí kan ti kó dọ́ọ̀dẹ̀ mi ní ṣe mí. ṣe mi náà àjà yìí. Ah! Ah! wo ó dàbí kí àlejò yẹn báyìí àlejò òun báyìí kó ti dé ni. àjọkẹ́ ni wọ́n á sọ pé bóyá à ń sin ẹ̀rọ fáǹsì lòdò ní ìsìn tó bá wá di ìrọ̀lẹ́ ta ni pé kẹ́sìn wa lòdò ẹ má lọ sọ pé bóyá kinní o. ẹ dákun mọ dá kí ni mo sì ọ ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ obìnrin wọn bèrè pé ta lọkọ ìyàwó ẹ dákun ń bọ̀ ń wò mí èèyàn rè wọn èèyàn lásán ọkùnrin sì rè bá ṣẹyọ wájú wọn dàbò bò wo mọ dáǹsì mo jẹ́rìí rẹ̀ akọyan ọkùnrin ní ọ. ojú abẹ ń tọ́ sí sọ idán olójú. A ah, kì í mọ̀ ṣeré àríkẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ àríkẹ́ ẹ̀ṣọ́ ọgbọ́n rò gẹ́gẹ́gẹ́ jímọ̀ súnmi lọ́rọ̀ wọn nu obì lásán lásán ni ọ́ ah, kí ni ṣe ẹ wà mọ́ bẹ̀rù ọkùnrin rè èèyàn rè èmi nìṣó lè wọ́n wà lẹ́yìn yẹn bíi ké ẹ̀yin yàkú dèrè ọ̀nà wèrè ọ̀tó jẹun. wọ́n kí ìlú bàdé. wọ́n bá ayé tàbí o. mo fẹ́ wọ́n gbọ́ sọ̀rọ̀ ara mi ni ẹ dákun ìwọ̀n gbọ́ sọ̀rọ̀ ara mi nu ó ti tẹ̀kú nígbà ọ̀sán o. bá ṣe pé lóòótọ́ tó bá ṣe pé lóòótọ́ tó ṣe pé wọ̀kìlù mọ́ àwọn ló yọ sí i bọ́mọ̀ ṣe fẹ̀mí àwọn ọmọ ọlọ́run bọ́mọ̀ ṣe fẹ̀mí wọn ṣòfò náà. ọ̀rẹ́ mi èké mo ní ń dàbí ọgbọ́n ni kí n dọ́gbọ́n. ọtí sọ̀rọ̀ ọtí sọ̀rọ̀ ìgbé ah, àmọ́ wọn náà kò kù díẹ̀ ah, wọ́n ti dá yàjà. Eh, ẹ wá máa gbọ́ mi. ẹ yín balẹ̀ o eh, èmi àti wọ̀kìlù mọ̀ bá a ṣe ríre o. bá a ṣe rí rèé o ẹ̀rí pé ńgbà tẹ́ ń gbò mí ẹ̀rí pé èmi àti mọ̀ gan àjọpín òní àjọpín <laughs> òní nǹkan ta ni kòkó yìí. gbé gbé bẹ́ẹ̀ mo wà pẹ̀lú yín. ẹ eléyìí tí mò ń bọ̀ sọ hmm? eléyìí tí mò sọ hmm? wọ́n àkàtì sí o ẹ̀ sọ wájú. ẹ̀ ẹ̀sọ́ wájú iye olóyè ẹnu pọ̀ bí nǹkan ní èdè lórí jàgbàdà ọ̀rẹ́ mi èmi ò sáà ní wọ́n tẹ̀lé ọ̀rẹ́ mi lẹ́yìn ìpàkọ́. ẹwò ẹwò ẹwò ẹwò ẹwò ẹwò ṣé rí gbogbo tó máa ń sú mi nìyẹn o ẹ̀yin ẹ̀yẹn wa irú wàá wo làdìó ń wù iná à ṣé wà náà sínú káàròdò àásùn kí lára lé òmu ó là ń dòde látàárọ̀ yìí. ní sùúrù àdìó fẹ́ẹ́ dé. ẹ̀yin ọ̀rẹ́ mi àpòrí àparò. àparò jọkọ. o náà ló ń bọ̀. ẹ kàlè láyé ẹ̀yin adigun. ìwà kọ́ ló wù ìwà kọ́ ló wù. ó dà ẹ̀yin farabalẹ̀ títí náà nìyí sí. ṣé ẹ rí wọ̀kìlú mọ̀ tá a wá kiri yìí tí pagúgún tí pagúgún òní lọ́wọ́ pálábà rẹ̀ ó ṣègi èmi mo sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ mi. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa sọrí gbogbo ohun tó kó sí wa lọ́rùn ọ̀ hmm. ń wò bá bó o ṣe ń sí wa lọ́rùn yìí ṣé ó sì dán ọ lójú pé ipa ọwọ́ kà á wọ̀ kìlù mọ̀ nítorí <laughs> ọ̀rọ̀ ẹ ń dàbí ẹ̀rín o ohun tí àwọn alágbára ìlú yìí olóde ìlú yìí gangan ẹ̀jọ̀ wọnú igbó ni ohun tán ṣe ṣe ṣe ṣe ṣe tán ṣe tì típa àwọn òka ṣérú àwa yìí lálọ́ kojú wọ̀ kìlù mọ̀ <laughs> kó ìwé pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ fi wá dẹ́sà ejò. ara rẹ balẹ̀ àdìgbò wo ntẹ́ ẹ fi sára yìí aṣọ tí ń bẹ lọ́rùn yìí atátó ìyọ́dún ni ìran àwọn bàbá mi jagunjagun ni wọ́n ẹ gbọ́ mi bí èmi náà ò sì dúró lásán tí iná ní í ṣe lágbára ẹ̀yin náwó àlàáfíà rẹ̀ sí mi ẹ̀yin náwó àlàáfíà yín wá nga dì í mọ́wọ́ ìwọ náà ngbà ngbà tiẹ̀ ẹ dì í mọ́wọ́ dáadáa ẹ wo tá a fi lọ tá a fi bọ̀ kò gbọ́dọ̀ kúrò lọ́wọ́ yín o èmi mo fi dá yín lójú a gbọ́dọ̀ mú un ni ó di dandan ẹ tẹ̀lé mi ká lọ. ọba ti ní àtẹ̀lé kò sí olóko. wá lọ ah, ah, lórí pé à ń wá wọ̀kìlù mọ̀ àwa rìn rìn rìn rìn rìn rìn rìn tá a rìn dé ṣé kò tó náà ah, tó àìpọ̀ alágbára ni ọ lóòótọ́ ṣe ó pè wọ̀kìlù mọ̀ kó wá bá a ní àyè ni irú nu. dákẹ́ àdìgún ẹni tí ń pè ò dákẹ́ aláǹgbàgbọ́ ya èmi ọ ẹ̀yìn wo ngbà èmi lọ rí lọ́wọ́ mi. òkúta ngbà mẹ́ta ni ń táwé ti dé kankan wájú orí. àdúrà ẹ̀yin wo la ń torí akọni ẹ̀yin wo la lẹ́ẹ̀fẹ́ mọ́jọ́ ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ rí wọ̀kí mọ́ òun rè wájú yìí. ó tó yín ẹ̀yin èmi lẹ́yìn wá dùbú lọ́nà ẹ̀yin dẹ pápá ẹlẹ́fẹ́ mẹ́ja ẹ̀ẹ́dẹ̀gẹ̀rẹ̀ ẹlẹ́fẹ́ mọ́mọ́tẹ́kù ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lónìí ni wọ́n sọ fún mi pé èmi wọ̀kí lù mọ̀mọ́ ni ẹ wò ó ọ̀ya ẹ pitú ọwọ́ yín ẹ jẹ́ rí yín atọ́jú ah, báyìí lọ n sọ fún wọn pé onílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ gbà á. yìí mọ̀ wá dáa <laughs> ẹ kú múra ọlọ́wọ́ bá a ṣe. àṣẹ ah, ah. àṣẹ. rí nǹkan ni gbogbo yín gan lọ ọkọ ìyàwó tó ń dá lọ́lá. ìyá ẹlẹ́mu. Ah. ẹ gbójú rẹ tún wá gún régé yàtọ̀. ìyá ẹ wò ẹ dọ́rẹ̀ wa mọ̀ ni kápẹ́ ẹ dá mọ̀ ni ẹ bá ti mọ wí báwọn. ṣé bóun lọ mọ bàbá olóyè ọ̀tún. táwa ni ò mọ bàbá olóyè nílẹ̀ yìí. ẹ wò lẹ́yìn kábíyèsí ìlú wa yìí tèmi bàbá olóyè ọ̀tún ló tún kàn. tọ́wá ni ọmọ bàbá olóyè náà ta ni ọmọ tí ẹ bá sì ti rọmọ ọba èèyàn mọ rídà sákì lára rẹ ọmọ olóyè wa lòun àwọn ọlá sì tó hàn lára rẹ. ẹ parọ́ kò tún wá tán bẹ́ẹ̀ o tí ẹ rí ọmọ bàbá olówó pọ̀rọ̀kù ń lọ rẹ wá tó lọ yàn láàyò. èmi náà gbọ́ bá àwọn o mo gbọ́ o ṣe rí gbà mo gbọ́ ọ̀rọ̀ náà inú mi máa dùn o ní tiẹ̀ ń gbọ́ pé fẹ́ sí ni tẹ́lẹ̀ èmi mọ̀ pé irú lébà ló ti lọ yan lọ yan ìyàwó. ẹ̀yin ẹjọ́ ah, inú mi dùn. ẹni sùúrù ẹjọ́ òdìjọ́ náà jẹ́ ẹ rí yóò dùn yóò la rere gbọ́ngbọ́n kan sí. gèlè mi báyìí ni òṣètò lọ́jọ́ náà ọjà tẹ́ ẹ̀ tà rí ẹ̀ tà lọ́jọ́ náà. èmi kẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ èmi kẹ́ ti múra. wo ìyẹlẹmu tẹmọwulẹ ká òwú àkàrẹ rìn mẹbí o ti mọ̀ pé ọ̀rẹ́ wa alówó ń lé ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ olówó ló tún wá fẹ́fẹ́ wò tó bá dijọ́ náà lọ́hùn àwa tá a jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó gan bá a ṣe ń dábẹ́bẹ́ lápò sí báyìí láti máa dá ẹbẹ lápọ̀kùn ó á nà bẹ́lẹ̀bẹ́lẹ̀ owó jọ ẹ wo ẹ rí lọ́jọ́ ìyàwó mi tẹ̀ ń sọ ọ̀tọ̀ lówó bẹ́ẹ̀ sì lọ̀tọ̀ nìyí. bẹ́ẹ̀ ni ẹ wo owó àti ìwọ́n jìjọ ní papọ̀ ló tọ̀ ní. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹjọ́ dọjọ́ náà yẹlẹ mu ọ̀yà tí mo ní ọba ṣe ó ti wà lórí. bá ń gbé wájẹ ń mi. ọ̀gbẹ́ ọ̀yà wa alówó ló wà lẹ́wà. ọ̀rẹ́ mi bọ́ ọba ọmọbìnrin yìí ṣe yọ tó bọ́ ọba gbẹdígí tó ọba wo tó ṣe fún yìí àfi bí egbin ọ̀rọ̀ mélòó ní sọ̀tì pààrọ̀. wo ọ̀rẹ́ mi ó dàbí kí n ti wà lọ́dọ̀ àjà yìí bẹ́ẹ̀ ni ti ń ṣe mí ara mi ò balẹ̀ mọ́ ó dàbí kálẹ́jọ́ ìgbéyàwó mi kó ti dé ni. kò ní pẹ́ dé mọ́ ọ̀rẹ́ mi fọkàn rẹ balẹ̀ àdúrà kan ṣoṣo tí mò ń gbà sọ̀rọ̀ lédùn àní pé kí ọlọ́run fi ilé ọkọ kó fi rọ̀ lọ́rùn kó mọ́ fi ilé ọkọ dààmú rẹ. ọ̀rẹ́ wa hmm, wo fọkàn rẹ balẹ̀ ọ̀rẹ́ mi lọ́jọ́ náà ó mọ̀ pé o láwọn ọ̀rẹ́ tó dáa lẹ́yìn. bí kèlè mi ó sọ̀rọ̀ lọ́jọ́ náà nù wọ́n wà ní pé ah, kí n tàwọn eléyìí wọ́n wá pé ọ̀rẹ́ ìyàwó làwọn. <laughs> Ah, ojúgbòòrò ọ̀yáyá adébígbọ́ rẹ̀ mi lẹ́nu ọ̀sẹ̀ tí mo ní mi yára jáde ti parí rùn. ó yá wọ̀ ó yá wọ̀ wọ́n ọ̀rẹ́ mi kí wọ́n lọ rèé tún rùn mi torí pé mi náà ń serun mi lẹ́nu. wọ́n ọ̀rẹ́ wa lọ́ọ̀rẹ́ fọkàn rẹ balẹ̀ yìí bọ̀ serun rẹ. wo mọ́dà lóhùn èmi ní kọ̀kọ́ di wọn o kàn kó bá mi lórí ìjókòó ni. bẹ̀lẹ̀ òjòwò ṣì. àwọn òjòwò kọ́lé lè tó wà lẹ́yìn o. ẹ wọ ọkàn yín balẹ̀ ẹ má tiẹ̀ wulẹ̀ jà sí ẹ lọ túrun yín ibà yín kọjú sọ́kọ. ẹ ṣe kàrí rí máa ṣọ̀rẹ́ olówó. òtòṣì ó máa ṣọ̀rẹ́ òtòṣì. kódà àwọn tálíkà sì máa sọ̀rí ara rẹ̀. olówó pọ̀rọ̀ ọ̀rẹ́ nílùú yìí lọ́jọ́ mẹ́ta tó kù yìí pẹ́pẹ́yẹ ó kù. pẹ́pẹ́yẹ nìkan kí ó pọ̀ mọ́ kódà aláriwo dàgbà. aláriwo dàgbà. ẹ̀yin ọ̀rẹ́ mi ní ọ̀túnla ìlú yìí ó gbà ewúrẹ́ ajẹ́ ẹ̀dìyẹ ìlú ajẹ́ ilé kankan wa mọ̀ wípé owó wà. ìṣe ni wọ́n ṣe mọ̀ pé ọ̀rẹ́ mi olówó pọ̀rọ̀ kú mm, bàbá ló jẹ sí i. bẹ́ẹ̀ ni. tó bá dọ̀tún lọ́hùn mm, gbogbo wọn ni yóò fojú. ẹni tó bá lówó tí ò bá mọ. orí ẹ bọ owó ẹlẹ́tìmọ̀ náà lákọ̀ọ́bí mi wọ́n gbà. bẹ́ẹ̀ ni. ẹnu pọ̀. kí ni. èmi èmi lórí tó dàbò ẹnu bí abo kọlọkọlọ ọfẹ tẹnugbó bí ọwọ ara àwọn tí ẹni máa sọ̀rọ̀ mi káàkiri àdúgbò rèé. àwa kọjá arú ẹ̀ kìí ṣe irú wa. kí ni ṣèwọ ara ṣe bẹ́ẹ̀ kọ́ gàdẹ́ ló ti ẹ̀ pé àdúró tí wọ́n dàbí ẹran tí ń sun mí. ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀. ẹ̀dá fún yín. àníwò mo sọ wọn láti ilé má fi ṣe yín ni. ìbọn ni ìbọn lójú kú ìbọn lójú kú ìbọn lójú kú ẹ jákun. ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ nù yín. ìbọn òsì náà lè fẹ́ ṣe yín ni. Ah. ìwọ orí ẹ burú lọ́rùn àbí. Ah, ìgbọ́n ó burú ó burú. orírù mi báyìí ah. pàdé mi rònà èdè ọ̀hún sì di ọ̀hún gbogbogbò. ó dì mí ó dà ó dà n tó ṣe ní àyè dáa èdìrí. nítorí àwọn sọ ládùúgbò tó a sọ lójú mi ọ̀tẹ̀ pọ̀ lónìí ẹnu rẹ ọtẹnugbó bí ọwọ́ lónìí ẹnu bọlẹ ọsàbọ lẹ́sẹ̀ tí ẹ dúró bọ ọba wa ti amumukumu tẹ mu lágbolé yìí fọyín eh. o tó gbé kó lójú. ọyà ǹdẹ máa jẹ ara rẹ mọ́lẹ̀. Ah! èmi ò yí lẹ̀ jọrẹ òkè ìwọ nde fókè mo kú. tẹrẹ mọ́lẹ̀. tẹrẹ mọ́lẹ̀ yé. ẹ ẹ wẹrẹ wẹrẹ mm, mm. n ní o sùn o fu ẹsẹ ọtàn ọfẹ gbẹnà lẹ ọyà nde fókè ilẹ̀ fókè fókè ilẹ̀ ọyà okùn kan okùn kan ibi ẹmí rẹ ọbọ sí ọyà ndendendendende. ibi ọbọ sí rẹ ilẹ̀. wo mo kú. ìwọ lọ́ọ̀rẹ́ ah. sọ fún àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bí wọ́n bá sì wà lókè pẹ̀. Ah! kó tó di pé wọ́n gbà lọ́ọ̀ mi eh! mo fún ọjọ́ mẹ́ta eh! orúkọ méjì garawo epo méjì ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún yóò bá pé láàrin òní sọ̀tún la èmi ni wọ́n gbẹ̀mí ẹ̀ nǹkan ah! tí ó bí ah! mi lọ fẹ́ ọ̀yà igbó lẹ́kùn sí odò ní ó gbé ilé òkè ìpẹ̀lẹ́ sùn máa ti so. ẹ wo di wọn gbàrú díẹ̀ náà àwọn bàbá rẹ ò ní bọ́ lódìdí wọn ò ti sọ ọ́ dàbọ̀. bí mò ń dúró fún yàn ni. ìwọ ni ìyá mi kí n mọ wá kí látàárọ̀. kí ni ìyá mi ni ẹ mọ ọwọ́ mi fún. kí ni ìyá àmọ́ ọ̀run sọ pé kí n mọ ọwọ́ káàkiri fún. ìwọ náà mọ bí ìlúwa ìbò ṣe kan gógó tó. bó ni inú yín ṣe kan gógó tó. ọkàn pọ̀ o tún wáá dúró sí yàrá yín o ò gbé iná kankan lọ́wọ́ bí ṣe ṣe fìtílọ̀ ọ̀bá ṣe ẹ̀ gbé dání. ẹ̀gbọ́n mi mò ń dúró fún yàn ni. ta ló ń dúró de orí tó kẹ́ o. mò ń dúró fún yàn. àbẹ́ ń tó ń dúró de fẹ́ sọ̀fọ̀ ni. òun fún ta ni bá a bá sì débẹ̀ náà pin lọ́mọ dúró fún. kò ní ta bẹ́ẹ̀ tó ń dúró kọ́ni lẹ́jọ́ tó kẹ́ ṣe wá mọ̀ ṣe báyìí látòrò tí mo ti wá dé bí mi ó sì tún fẹ́ẹ́ dé kókóró mi orí tó kí aya mi èyí tí jẹ látàárọ̀ sì wàá dá mi dúró sí àyẹn. má bínú ń bò mọ rẹ gbọ́n mi ó máa ń mi mi ọ orí tó kẹ àmọ́ ṣé ẹ̀gbọ́n rẹ òun ṣé òun ò láfẹ́sọ́nà ni. dákun akọni dákun má sọ̀rọ̀ sẹ́gbọ́n mi báwọn mọ́ bóníkálukú ṣe ń ṣe tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìdààmú rẹ ṣé tí wàá ń bí yẹn. má sọ̀rọ̀ sẹ́gbọ́n mi báwọn mọ́. àyà mi náà bínú ẹ wo ọmọ nǹkan tí mo ti wá bá wa ó ní pé mo fẹ́ fún ọ ní nǹkan kan tó rẹwà ni tó jọjú tó rẹwà bí rẹ báyìí. nǹkan pàtàkì hmm. ah, ah, kí wàá ní nǹkan pàtàkì tó fẹ́ fún mi. Ah, tó rẹwà bí rẹ ni àti pé ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ni kì í garùn rárá. ṣé wàá ní sọ fún mi. mo jẹ kó di alẹ́ ọ̀la náà. níbo ni ká ti wá pàdé. orí tó kí aya mi níbi tá a ti máa ń pàdé náà ni tó bá ti dà sálẹ̀ ọ̀la. ó dáa ibi tá a ti máa ń pàdé. jẹ́ ń tètè máa lọ mo lè lẹ́gbọ́n mi lọ oko kó má lọ oko ó sì mọ ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi jẹ́ n tètè mọ́ lọ á tó bá di lálẹ́ ọ̀la. ní sọ́ọ̀sì wàá fẹ́ mọ́ lọ náà. jẹ́ mọ́ lọ akọni. orí tó kí àyà mi. jẹ́ mọ́ tó bá di lálẹ́ ọ̀la ó dàbọ̀ orí tó kẹ́ ó dàbọ̀ o. mo kí gbogbo ìlú o mo kọ́bìnrin mo sì kú ọkùnrin mo kọ́ ọmọdé mo sì kí lágbàlagbà ẹ rí i pé lónìí ó yẹ wá ó yẹ wá. <laughs> wọ́n a máa ṣe àfihàn àwọn tó yẹ kí n fihàn ẹ̀ ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa olówó pọ̀rọ̀ fún àtìyàwó wọn kán kí gbogbo ilé kẹ́yìn náà kí wọn. ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun o ẹ má ṣe ẹ má ṣe kánjú o kò sí ìkánjú lẹ́ni ẹ ó jẹ ẹ ó mu ẹ ó tún dì lálẹ́. ẹ ṣe mo dúpẹ́ pè mí wọ́n wá o. sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ó dùn àbí ó dùn sẹ́ẹ̀rí ní ìsìnkí tó ṣe àfihàn bàbá wa olóyè ọ̀tún àti ìyàwó wọn wọn ó ṣe àfihàn ara mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwa parí a máa ń fìyàn wọn ni. ọlọ́run sì ní jẹ́ fi yín wọ̀n láwọ̀ pa ó fi yín wọ̀n lálẹ́ àtọ̀sán àtòru ni ṣùgbọ́n nísìn wọ́n máa fi bàbá wa olóyè ọ̀tún àtìyàwó wọn wọn wọn wà dìde wọn kì í èyí ló kì wọn. mo kí gbogbo yín o ọ̀rọ̀ ẹ̀ yóò ní kún lọ́dẹ gbogbo yín o bá yín ṣerú ẹ̀. mo kí gbogbo yín pátá o láìpẹ́ láì jìnnà àwọn abẹ́yìn náà ṣerú èyí o. ẹ ẹ ṣe ẹ ṣe ṣe rí ní ìsìn wọn máa fi eléré wa wọ̀nyí tí wọ́n máa fún yín ní orin tí ó sinmi dọ̀tí gbogbo wa tí wọ́n dá wa lára yá eléyìí wa náà ni ó kọ rẹ̀ ó máa jẹ́ àró láti ìlú ìgbómìnà ẹ bá fún wa látọ̀rọ̀. ó káre oje. ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù jẹ́ kájú ìyàwó ẹlẹ́sẹ̀ oṣù. àgùnbádọ nítòsí ọmọ ọjà títí ń pàyókù mọ́ alábẹ nídẹ̀tẹ̀ ọ̀tún ẹ̀gbọ́n ń dábẹ́ àbúrò ń dábẹ́ ńlẹ̀ baba tó bí wa lọ́mọ ilé ọkọ yóò sàn ọ́ óbí sun óbí wálẹ̀ láìpẹ́ láì jìnnà ń wà bọ́ kó mọ́ ah, ojú ń ro mí óbí sun óbí wálẹ̀. Ah! ẹbí wà kí ni mà dé ọkùnrin ńlá wọlé tọ̀ lónìí o bẹ́ẹ̀ ni <laughs> kí jìnnìjìnnì mi ó mú yín. ṣẹlẹ̀ yìí. ẹ ti ń wò wá ràn lórí ọ̀rọ̀ yìí jù ẹ ṣàánú wa ẹ mọ̀ wò wá ràn. ọ̀rọ̀ èwo ní í ṣẹlẹ̀ o. ìyá wa ẹ dákun ẹ gbà wá ọ̀rọ̀ ìlú wa náà ni bó ti ń lọ yìí ó ti ń lọ́jú pọ̀ àgbà kì í sì wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ẹ dákun. gbẹ wá wà lọtẹ wa bọ̀ wọ́n ní mọmọwọ́ mọmọ ẹsẹ̀ nínú bílù ṣe ń dàrú. èyí rárá wa ẹ̀ṣẹ́ rí a ti sá sọ̀tún a ti sá sósì a sì rí pẹ́yìn nìkan lẹ lè gbà wá ẹ wá rántí o ọmọ onílùú lẹ́yìn náà tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ ó tú ìyá wa ìdínú tá a fi wá bá yín. ọ̀tún tọmọdé bá ṣubú awo wájú ni o bàgbà bá ṣubú awo ẹ̀yìn ẹ̀yìn ní àgbàlagbà tá a lè sábà torí ọ̀rọ̀ yìí ò yé wa. kò yé yín mọ́ kò lè yé yín kò sì ní yé yín láéláé bẹ́ẹ̀ ni ẹ ti forí jálé agbọ́n ó sì ti di dandan kágbọ́n ta yín bẹ́ẹ̀ bá wájà àkekèé àkekèé yóò jó yín jùà jùà bẹ́ẹ̀ ni ẹ wò ṣé ń lẹ wá kó gẹ́gẹ́ lu gẹ́gẹ́ ṣé ẹ mọ ibi tẹ́ ẹ bá wọlé ọyà ẹ̀ ń dé. ìyàwó ẹ dákun. ìyàwó nìyá yín mo ní ìyàwó nìyá yín ọyà ojú tí mo dì í tí mo bẹ́ẹ̀ là tí mo bẹ́ẹ̀ bá yín kódà wọn sọ yín dèrú ọyà. ìyàbí àwọn ṣe báyìí. mo rò yí pórí yín ọ̀fẹ́ pé. orí yín sún sẹ́yìn ni ẹlẹ́dàá yín fẹ́ kàn yín kò ní àṣẹ ni ìyà wọ́n wá forí jálẹ̀ agbọ́n ní ìsìn wọ́n wá wọ́n mọ̀nà ibi tó yẹ kí wọ́n gbà ẹ wo ẹ ṣe bẹ̀rẹ̀ inú ìlú yìí ni o <laughs> ẹ tí ì mọ wọn kò ẹ tí ì rí nǹkan kan. olówó púpọ̀ ní bàbá olóyè náà padà gbá ìgbésẹ̀ yìí àwọn ọmọ wọn sí. ẹ má wọn lóúnjẹ àárín. tẹ̀bá wọn náà mọ bílù wá ṣe rí kí wọ́n ṣe ìnáwó òun ní gbagba dúdú wọn náà ló mú wọn ó dùn mẹ́mi ni o. yọ ìyọkọ ní yẹlẹ. ẹ̀yin èèyàn mi ẹ dákun o ẹ dákun o ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wù ọ́n orí jàjọ ògùn lọ o bẹ́ẹ̀ tí ń wo orí ọjàjọ ògùn lọ ìṣẹ̀dá mi ló mú ọ ẹlẹ́dàá mi náà padà lẹ́yìn mi mẹ́bẹ́ mi ni mo fẹ́ fi ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí abayọ̀ tó fẹ́ yẹ̀yẹ́ mi kọ́ tó ní kí kí kọ́ mọ ẹnìkan mọ́ mu láàrin ìgboro èmi ìwà ṣèyàn kọ́ wọ́n fẹ́ yẹ̀yẹ́ mi ni Elédùà ni ọ̀yẹ̀yẹ́ mi Elédùà Elédùà ńlọ́pọ̀nlé kí wá ni. ojú abẹ hmm? ah, ah, ah, irú ebi ò lè yẹn ṣe máa ronú báyìí náà sí kéèyàn ò bá dáa ó ní kọ́rù ẹnu èèyàn mọ́ sí ẹ̀ náà ni ọ̀hún aronú bíi ẹ̀fọn ìrònú rẹ̀ ò pé kò yàtọ̀ síta yán kí ló dé ọ̀rọ̀ nù ọ̀sìn kó sínú èlùbọ́ èyí ti jẹ́ àá lóò na tó dáa ṣé ìwọ náà gbàdúrà kírù rẹ kírù yóò náà ṣẹlẹ̀ sí ìran rẹ ni àṣẹwọ náà gbàdúrà kírù yóò náà ṣẹlẹ̀ sí ìran rẹ ni àá kò dáa o ẹ̀yin ò bá sọ̀rọ̀ kó máa ti ó sọ o àti pé náà àní sọ̀rọ̀ kẹnu bó àá sẹ́rí ṣe báwọn náà mọ ti ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí tí wọ́n sọ pé ayẹyẹ ló kù kan wá pàtẹ ayẹyẹ ìwèrè tí ò nítumọ̀ ah, kò nira o ilé ayé ò lé o àwọn náà ti pàtẹ ayẹyẹ ṣe gbígbà tó sì di yẹyẹ mọ́ ọ lọ́wọ́. ọ̀rẹ́ mi ó tún wá di yẹyẹyẹyẹ. yẹyẹyẹyẹ ọ̀sán àgbè ètè náà ni ètè náà ni elédùn àfi bọ́. ètò wọ̀ lára mi lọ sọ nípa rẹ̀ o ṣe rí ká sọ náà ká sọ ǹgbẹ́ ká sọ bó ṣe yẹ kó rí ṣe rí èyí yóò kọ́ àwọn yóò kó àwọn olówó mi lọ́gbọ́n ah ipe kí nǹkan bá ń ṣẹlẹ̀ sọmọ tálíkà ah àwọn olówó náà mọ̀ pé yẹ kán gbárùkù tì ní. kán má sọ pé àsìkò tí nǹkan bá ń ṣẹlẹ̀ sọmọ tálíkà ọ̀hún làwọn àṣẹ sọ fáwọn àwọn àṣẹ pàtẹ ayẹyẹ wèrè kan tán láwọn máa lu agbadúdú nígbà tí wọ́n lu agbadúdú tán lu agbadúdú rọrùn elédùn òbínú sí kálọ máa ṣe kíni kálọ máa ṣègbéyàwó wọn lọ́rùn níyàn bá ṣègbéyàwó lọ́rùn ẹ sọ́lọ́ ń bínú sí ni. èèmù ayé o ẹ jẹ́ mi ní o o tèmi. òòsà ayé o ẹ jẹ́ mi ní o o tèmi. àkété abẹ lórúkọ à ń pẹ́ kú awọ ẹsẹ nìkan kà lórúkọ tá à ń pè wọ àrùn pọkìlùmọ òní ni ikú ọ̀pọ̀ òòsà bàbá mi o ẹ jẹ́ kí wọ̀kìlù mọ̀ kó kú bí adáṣe ń kú tòun tògbóró bẹ́ẹ̀ ni mo sọ. àṣàṣì ayé mú ọ lónìí. ọdún ọdẹ. èmi ni èmi àwọn wọlé tẹkùn ọmọ pé bá jàdọ̀kú bá wọlé tẹkùn yóò fẹ́ jẹ̀wẹ̀. wọ̀kìlù mọ̀ ọmọ pé ọjọ́ tí labalábá bá fọnẹ́dá ọjọ́ náà lásán rẹ̀ ó gbiná àjànàkú rẹ wọlé takùn lónìí ni ó fẹ́ dẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. olúwàdí àbí kí náà gbé ọ mo nípa pariwo mi kíka kíka kíka kíka mo wá wò pé kí n mọ dàn láàmú tọrọ lọ́dọ̀ mi jì mo wá ní tètè wá kọ ọmọ bùbá rẹ ní à èmi ni èmi kúkúrú mi kú ẹni kúrọ pa ni èmi wọ kìlómítà èmi. ẹ ẹ ìwọ mo ti sọ fún ọ òní ni kò gbé ọdẹ ní rèwerèwe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ilé eku ló wáyé o mọ̀ pé ilé eku ni wọ́n ti ń jẹ́wọ́ àrùn. Ah, èmi lọmọ kú ọmọ kú tí kú kan ò lè pa èmi lọmọ àrùn ọmọ àrùn tárùn kan ò lè gbédè. ó mọ àkókò mi ṣòfò iṣu parada iṣu níyà àgbàdo parada ó dẹ̀ kọ́ ah, parada. eré sì ni mo wá ń bọ ọtí látẹ̀tọ̀ mo pé wọ́n bọ ọjà. aṣọ rẹ mo ní kó lọ́jọ́ sọ́dọ̀ mi lọ́rùn ìṣó gbogbo àwọn ọmọ ogun rẹ tó wà ń ta ìṣòlò Are you rẹ náà ni wọ́n ti fi ọ̀sẹ̀ sí ó yá ìṣó ìṣó ìṣó ó yá dàbáyé dàbáyé dàbáyé. lọ́ọ́ ọ̀fẹ́ o ogún tó gbọ́ fún èmi wàkìlù mọ̀ dé irú mọ̀jà fèpèjà alẹ́ bọ̀ lẹ́yìn ọ̀n lára wájú iṣu parada iṣu di yá àgbàdo parada ọ̀dẹ̀ kọ ẹ parada. òkúta lásán ni bẹ́ẹ̀ ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀ olóde àbí kí náà ń pè ọ́ olóde ẹ bàbá. ó yá bẹ̀rẹ̀ sí fìrẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ láàrin ìgboro. kọ́ ọmọ pariwo pé ẹ̀tọ́ ní òmu ò lè mú o. kò lè. má fìrẹ̀ ṣẹ̀ṣẹ̀. ẹni tó ní kí mú mi ò lè mú èmi ò mọ̀ kó burú ju àjẹ́ ọ̀tà lọ kò ṣeé kó bẹ́ẹ̀ ni ò ṣeé kọ lù. èèwọ̀ irú àlá burúkú rèé tó túmọ̀ sí wípé ìyá ńlá ni àlá yìí ṣe fún ẹ̀yin àgbà náà lẹ sì bọ̀ ẹni babaláwo orí rẹ̀ wò lójú ọpọ́n fá awòràwò orí rẹ̀ wò lójú ọ̀run ìjọ tọrùn mi láti ń bẹjú títí kò rélé dùmarè ee aláwọn ó rú mi lójú púpọ̀ ni mo fi ní kí n wá gbé ọ̀rọ̀ náà kí n wá gbé tọ̀yìn wá gẹ́gẹ́ bí àgbà láàrin ìlú. ọ̀kárí olúọdẹ inú igbó ńlá là á ti rí ẹyẹ ìbẹ̀rù ẹni tẹ́lẹ̀dùmarè bá sì fẹ́ràn òun ní jẹ́ kí irú àìláyìí kó yé wòmí wò olúọdẹ sórí ẹrù tí àwọn aráàlú yìí dì kalẹ̀ wọn fẹ́ kọ tẹ́rì sí tó bá sì ló tẹ́rì sí ah! <laughs> àfàìmọ̀ àfàìmọ̀ kọ́rùn má wò ẹ́ wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jáwọ́. ìyá wa èmi ti ní lọ́kàn tẹ́lẹ̀ pé kí n bá wọn dàyà kó gbọ̀n kí n bá wọn dàyà kọ́ ah, eh, ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí ìyá wa ó eh, jẹ́ wípé tó bá kọ wájú sí ọkọ ta tó bá kẹ̀yìn sí ẹ kó bù lọ́fà tó bá wá kù wọ nìkan kó dérò ara rẹ pa èmi ò ní sọ jù báwọn lọ. ìyá wa mo ń jáyè dá mo gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ eh, mo sì ti dáwọ́ mo ti jáṣẹ̀ eh, ibi tó bá wù wọ́n kí wọ́n yanjú ọ̀rọ̀ ara wọn sí. ẹ olúọdẹ ìyá wa wọ́n wá ní sàbólógún ti pè é ìgbọ́rọ̀ ọ̀sán ìjẹ́bọrú ó fetí ara rẹ̀ lẹ́kọ̀ọ́ gbọ́rọ̀. yá wa mo ti mu sàlóògùn ó sì ti rí bẹ́ẹ̀ ẹ ṣe yá wa. o. ògiri àlàkùn kí ni bàbá ń ṣe nílé jáde. ní adájọ́ máyẹ̀ asọ̀rọ̀ mọ́tàsí bí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ní káwá wọn ni. bẹ́ẹ̀ni bàbá ọlọ́dẹ ẹ̀yin lẹ́dásìkò fún wa pé àárọ̀ yìí dálọ̀ lé mú lérí bú ọmọ wọ̀lùkìlú mọ̀ ó sọ àti padà wá dé yìí kábíyè bàbá àwa wà yín tì. ẹ̀yin ọmọdé ró bàbá. ṣe rí tìró tẹ rí lójú mi tìró kì í ṣe tìró ikú tìró yìí ni ẹ jẹ́ kí kinní kan lè lọ yé yín dáadáa ẹ má wọ̀ọ̀rùn yànyànyàn bí ẹni tó fẹ́ wa ilẹ̀ pa ọ̀run mọ́ yà ẹ wo ẹ dúró sì ya yín o kẹ ẹ mọ́ bá a fi kú ṣèfàjẹ lójijì ẹ dúró sì ya yín èmi ò bá yín ṣàdéhùn pa fẹ́ lọ bá wọ̀ kílù mọ̀ nígbà kankan kí kálukú ọ padà sílé bàbá tó bí lọ́mọ kẹ lọ rèé máa fi gbẹ̀gìrì gbámọ́ làjẹ ẹ gbọ́ kí kálukú ọ gbalé bàbá tó bí lọ́mọ lọ ọ̀mì òdìbà lọ bàbá. bàbá tí mo lákọ́ bí ìbọ̀lákọ́lá wà bí ìbọn ogun. ìṣòro ni mo ti fẹ́ sọ mi.

dákun ẹ̀mí ló mú pé ọ. bàbá bìnní tí èsì ìdíjà hmm. ẹ̀ẹ̀mejì péré lẹ́pẹ̀ ìlú àwọn olóyè sí òsì o. ẹ̀ẹ̀mejì lọ́gbọ́ kò séwu wọ́n ní kòrun ni kòrun ni kí ni ọ̀hún ti ń dòyìí ká ní báyìí o ṣé gbogbo orúgúdù ti ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí ṣé ó pé òkan ni àsìkò iṣẹ́ rẹ ló dẹ̀ yìí o kí la fẹ́ ṣe sí i. olú ọdẹ nígbà tá a fi iná sọkọ tó ń jóni lára a fojò sàlẹ̀ ó múni lótùútù àbàtà yín wá ta kété bí ẹni pé kò bódò tán olúọdẹ ń wò wá níran pọ̀ o èyí ò sì dáa bẹ́ẹ̀. èyí ti rí kí ló dé èyí ti rí tẹ́ ń fi òwe bá mi sọ̀rọ̀ àwọn àgbábọ̀ wọn ní làhàn mi ni bàtà ń ké lótú fẹ̀ bí àbálà kì í yé ni ẹ jẹ́ kí òkodoro ọ̀rọ̀ náà ẹ jẹ́ ó yé mi dáadáa. dákun lóòdẹ bójú rẹ bá fọ́ ṣé tí rẹ tún di ni dáná lóhùn ṣé o pé o mọ̀ wípé bí kúkúrú ṣe ń kú tí gígùn kú nùlú yìí ó pé o mọ̀ sí ni wòmí wò iṣẹ́ rẹ ló délẹ̀ yìí o àbí kí ló jẹ́ aláàbòlú fún gan. ẹ ìyálóde babolóye èmi ò mọ̀ pé ibi tí ẹ̀ ń bọ̀rọ̀ lọ gangan nù ṣebí àwa méjì ni a jẹ́ aláàbòlú yìí èmi gẹ́gẹ́ bí olú ọdẹ tí balógun náà ṣe ń bẹ láàyè tiẹ̀ bí mo bá kọ̀ tí mi ò ṣiṣẹ́ mi bí iṣẹ́ èyí ti rí tí ẹ gbé ọ̀rọ̀ ń tọ́ balógun lọ. torí mo fẹ́ kẹ́ mọ̀ yí pé balógun àti ọmọ rẹ̀ wọ́n pẹ̀lú àwọn tí ń dàlú ìrú o bí ò bá yé yín tẹ́lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lọ rèé di ọ̀rọ̀ mọ́wọ́ ní wákàtí ó wọ̀ yìí. bó bá jẹ́ pé bó ṣe fẹ́ ṣe nù ìyálóde ń bí àwọn ìlú ló rán wa ṣẹ́ bó ti wá wì èmi àti ìyálóde ó wà gbéra báyìí á lọ fàbọ̀jẹ́ gbọ́n lóyún yòókù ẹn kò séwu. olú ọdẹ. ṣé àárín balógun tẹ́lẹ̀ ká tó wá bá yín ni tá a wá fi yín joyè àwòdì tẹ́ ẹ̀ lè gbádìyẹ iyún ò dáa o. kí ló dé tí ìyálóde ń káwù àkàrẹ̀yìn ebi mo ti sọ̀rọ̀ sókè ẹ sì ti gbọ́. àgbọ̀ àgbọ̀. èmi fẹ́ kẹ́ ẹ lọ rèé báwọn olóyè ẹgbẹ́ yín ni kẹ́ ẹ lọ rèé fàbọ̀ bá wọn ẹ wí fún ẹ wí fún wọn wípé balógun kó lọ rèé ṣiṣẹ́ wọn ẹni tó wẹjú òun lẹ̀rù ń bà. ọlọ́dẹ ká lọ jíṣẹ́ fúlù. ká lọ jíṣẹ́ fúlù. pé ọ̀dọ̀ balógun ọ̀dọ̀ balógun ní ká ẹ padà lọ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ó kọjá òye tèmi mo ti sọ̀rọ̀ sókè ayé ti gbọ́ èmi ẹrù olórí ẹrù ẹlẹ́rù kì í ṣe tèmi. ẹ wá ṣe ká ẹ dákun ẹ mú ìláfàmù. ó láfàmù. nǹkan ju nǹkan lọ. èyí bá bọkọ mi sí yíyan ní ìsinú ẹ sáà mọ̀ pé ń rẹ múlẹ̀. ọ ọ lè dáàmú. àṣẹ àṣẹ ìgè bóò ní ṣe ń lọ. ìyá ẹlẹ́mu ẹ dákun ṣé ìwọ náà tó ń ṣẹgbà jẹ ni. àbí ẹ. àti ọ̀rọ̀ hami ni. wọ́n ní sẹ́ra hami ni. mo gbẹ̀mí ni mo gbẹ̀mí ni ṣé èmi ni mo bá ń fi há mu ẹmu ọ̀rọ̀ ẹnu yìí náà ni alọ́rọ̀ ẹnu òrè ò dáa ọjẹ́ lọ tún wà rẹ ṣe ẹ dákun tèmi ṣẹ̀fẹ̀ béèrè ẹ dákun ta ni ó mi lówó torí èyí tẹ́ ẹ gbin mo gbé wálẹ̀ kẹ́ ti parí rẹ̀ èyí tí mo gbé wálẹ̀ ta ni ó mi lówó ẹ jẹ́ kí n mọ̀. ìyá dáadáa ẹ ní dáàmú ẹ ní mọ́ọ̀ṣì ẹ ní búrìbùrì kẹfọ́ jíjó yà èèyàn rè ọ̀rẹ́ mi gè bébọ̀ ní tọ́jú wa ó ní òjẹ́kẹ́nu wọ́n gbẹ òun náà ni wọ́n tó sanwó ìmẹ́bùn ló san tẹ̀rẹ̀ kan. ìwọ ni mò ń bá wí igi mímú ọ̀ lọ́sàn tọ́tọ́ tó san ọ̀pọ̀ wa lọ sí ìjẹ́ wa sí. o jẹ́ rẹ̀ ọ̀rọ̀ mi gè ah. yóò sanwó ohun èlò lówó náà yóò san. Ah, ẹ ǹlẹ́ o òbí lẹ mú ah. kódà ẹ̀mí èfi kẹ́ ẹ̀ bá mọ̀ bì tí èèyàn ti á sọ fún yín pé pátánà tẹ́lẹ̀ mi tí ò ní mówó délé tí ó kọjú ayé sọ́run kí ló dé Ah, ẹ fẹ́ bà yé mi jẹ́ ni kémi wá délé kémi ṣẹ̀ṣẹ̀ máa fọ́ rárá kí n má lè fi owó ra nǹkan jẹ sẹ́nu ara mi ẹ ti rọ lórí ibú ẹ dàbọ̀ ṣe dà. ẹ dákun torí Ọlọ́run ṣe fẹ́ mọ tìmí síra yín ni mo béèrè owó ẹmu ẹ ń tìmí síra yín àlítà ni ó fún mi lọ́wọ́. ìyá ẹlẹ́mu dúró igè igè ọ̀kẹ́nulé pọ̀mọ̀pọ̀mọ̀ ètè ọlọ́ọ̀ni sanwó ẹmu tá a mú bọ́ọ̀ wá san èmi ọ̀sán. wọ́n ní ìfọkànbalẹ̀ ọ̀ fún mi lówó gbogbo yẹn kan mẹ́mú fìlà kalẹ̀ lẹ́ni ọ̀lẹ́dàánú gbogbo yín ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀ wá jókòó síbi ẹ mọ̀ mu ẹmu ẹ mọ̀ sẹ́ni tí ó mọ̀ bá yín sanwó ń bá yín lọ́nu. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ wo ilé ayélujára abẹ́ẹ̀ rí bòrò lásánlásán ó lóun ọ̀sẹ̀ wọ ẹ̀mú tá a mu nǹkan ju nǹkan lọ o bá a bá ń gbé fún ọ tẹ́lẹ̀ a lè bọ́ gbé fún ọ a sì bọ́ gbé fún bòròrò. a gbé fún báyìí àwọn èèyàn rẹ èèyàn rẹ èèyàn rẹ mi bọ́ọ̀dù òdùn bí ìgbẹ́ nílùú rí bẹ́ẹ̀ ni wèrè olóòdẹ tí wọ́kìlì mi gbà mú ó fẹsẹ̀ fẹ́ kò dúró. kò lè dúró àwọn ìlú yìí ni wọn àmọ́ ti ń ṣe wọn àwọn ní á lójú inú tí wọn ò fi rìnà ojú tí wọn yẹ kí wọn fi rìnà òun ni wọn fi ń tẹlẹ̀ èmi ẹbẹ èèyàn rè èèyàn rè oògùn rè hmm. tí mo bá ń lọ láàrin ìlú kò tẹ́ ẹ rí mi ìṣó mo wá ìdí ògùn dè bẹ́ẹ̀ ni hmm. wọn ṣe wá pè mí wọn lọ pẹ̀lú ọdẹ kílẹ̀ igi ọ̀rẹ́ mi kàtí kan jẹ́rú olóńgbò ni. orí ẹ̀ ló burú orí ò bá burú mọ́ tilẹ̀ ẹlẹ́ ah, ah, ah, ó ga o ìbàfẹ́rún ayé o ìbàfẹ́rún ayé o ayé ìrànmọ̀ ti bàjẹ́ o ẹ ojú abẹ ojú abẹ dákun láàrin èmi àti ẹ láàrin èmi àti ẹ ẹ ní láàrin èmi àti ẹ lọ́nà odò ọjọ́ rèé bí àná yìí ah, ìwọ àti gí ìwọ àti gí obì ẹjọ́ wọnú ara yẹn ni ọlẹ̀ mọ́ gí obì ah, ọlẹ̀ mọ́ gí obì yóò dà pọ̀ ti gan mọ́ ìwọ tó yẹ pé ọgbọ́n mọ́ o ńgbà tí mo ṣe mọ́ ṣe bẹ́ẹ̀ mi mọ́ lásán lásán rí. kí wọ́n kí lù. bọ́ ọmọ kí wọ́n lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyí lọ jẹ sáwọ́gì èmi náà èmi náà fi ṣeré jọ náà ni. wọ́n fi ṣeré ah, ìwò tó bó ṣe ń fọlẹ́ lọ. olórí ibú fẹ̀lẹ̀ fẹ́. itọ́ ti bẹ lẹ́nu rẹ̀ ju ti pọ́n nǹkan lọ. Ah, lọ sàn fọ́nrán ni sàrà sàwọn ẹ̀ràn wọn kí ló dé. eyeye eh, eh, eh, nírú òráyé wa o ah, yá ìbà onírò ayé ìbà onírò ayé o ìbà onírò ayé. àfidà lálẹ́ tá a ní. bọ́pẹ̀lẹ̀ bá dakùn délẹ̀ ifá a máa rí ilé a máa roko àgbẹ̀dùn omi ríran tẹja ìwọ ni. bẹ́ẹ̀ni. Ah, orí rẹ ti burú èmi ò ní dán lóhùn bẹ́ẹ̀ ni mo sọ fún òun ò ní dán lóhùn èmi ò sì ní ìbàjẹ́ bí mo bá mọ̀ pé ìjẹ̀bi lọ ń jà sẹ́mi ó ṣe gbogbo ìrànlọ́wọ́ tí mo ṣe fún ọ ni òkété rẹ wá gbàgbé ìbòsí ó dé gba alátẹ̀tàn káwọ́lé rí ajá rẹ wá forí kómi tán ó fẹ́ mọ̀nà lé olówó rẹ̀ ọjọ́ èèwọ̀ ni tó ló yọ èmi ò ní dán lóhùn wá pé. yèyé o. bá ṣe wà ìlú takuta yìí nọ́ọ̀bà kan lè. wọ́kìlù kò dákun ìlú ti kú ọjọ́ olóyàtọ̀. sọ́dọ̀ mi mọ̀. àìfà ìmọ̀ ni rí bá ń wò ọmọ mi lónìí lọ́mọ mi ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí bí ẹ bá sàwọn alálẹ̀ ni gbogbo yín pátá ẹ ti dọ́bẹ̀ lẹ̀. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mí lónìí kẹ́ ẹ mọ orí ẹ̀ tí mo sì. gbẹ́gun bá wọnú aṣọ ìgbà ọ̀dà ni. ẹ dákẹ́ gbẹ̀dẹ̀ sọ̀rọ̀ kí ni yà ilé nu àṣírí yẹn nìka kí ló ń yà ilé nu ẹ̀yin kàbúrúkú yìí. ẹ̀yin tẹ̀ ń gbẹ́nu èèyàn jẹ́ pẹ̀lẹ́ ìdá ẹ má ti rà àti wọ àti wọ olóyè ọ̀tún iná ẹ lẹ́yìn ìgbà tẹ́ ẹ pọnmọ tán tẹ́ ẹ pẹ̀yàwó tán tẹ́ ẹ gbalé tẹ́ ẹ gba dúkìá ẹ fi mí joyè tán ẹ wọ bẹ́ẹ̀ sáyé mi ah. ẹ wá ti rà lónìí ẹ àbúrò pọpọ ọ̀tún. olówó la yé mọ. wọ́n yẹ yín. sọ̀rọ̀ òun ló tún rò lọ títí báyìí ni. ṣé kò tó rò ni ṣé kò tó rò ni ẹ ẹ kàṣàyédé kì í ní gírì ẹni wọn á kí n joyè ẹ mọ̀ pé èyí tí mò ní nínú ìlú yìí pẹ̀lú mo ṣe jẹ́ olówó yìí tí mo jẹ́ oníṣòwò kòkó yìí ó tẹ́ mi lọ́rùn ju kí n joyè lọ. <laughs> olówó la láyé mọ̀ kò lè tó bá ìwò mi wò ṣó o rọrọ òye tá à ń sọ yìí òye wálé ni o kì í ṣe òye wù mí rárá o ń bá wa látọ̀ wá mọ́ torí pé ojó níṣòwò kòkó tó gbajúgbajà ń lù lòbùn àyìn kó o wá fìlú rẹ lẹ. wá wò o gbúwe àwọn àgbà kan ni o bí gbégbé wo ló ti wí. wọ́n ní wọ́n fi ọ̀jẹ̀ kẹta àlú òun bínú ṣéèyàn mẹ́ta ní ń bẹ láàrin ìlú ni ṣé wọ nìkan ló ń bẹ láàrin ìlú wa àbí wọ nìkan ló lówó tó gà sí ara ni tá a fi wá ronú kàn ìyá ṣe sí tó ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni àti mọ́ ṣe bọ̀rẹ́ ni ro dáadáa o lu ọ̀rọ̀ oyè yìí dáadáa o. ẹ abọ́lóye mo dúpẹ́ lọ́wọ́ yín àti joyè kọ́ ní bá mi lẹ́rù. kí wàá ní. ẹ ẹyin àgbàrá rẹ máa ń pa lówe ẹni tó wà lẹ́yìn ọ̀fà ó jèjì lọ. ọmọ jẹ̀rú ò bá ọ a tó ti létọ̀ ní ọ̀ ṣé wo mọ̀ yí pé olówó gangan ló lóye ni oyè àgbà kíta ń wì lẹ́yìn kábíyèsí ìlú wa wùmí àfẹ́ tún lè péye kan tún gà sí àràjù bá ń lọ èmi ọ̀tún gan-an ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. ẹ bá ti ní í ṣe àyà ọlọ́lá. a kú àlejò abọ́ olóyè ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ wò iyán lẹ́ẹ̀dẹ̀ o a sì ti ń ṣètò rẹ̀ lọ́wọ́ ẹ ṣeun. bàbá ẹ kú àlejò. àwọn àwọn inú àìmọye ń tà ti wá lọ ilé omi lásán wọn fún wa abẹ́mi kọ́ yìí. ẹ mú mi. wo mi wò ó tọ́ sí ọ fi tọ̀ ọ wá. Ah, ró tó bá ṣe pé ìtẹ́ ẹ̀fẹ́ kì í ṣe mo ti gbà. wàyí ni ó mọ ẹ jẹ. ẹ ṣáà ní ìfọkànbalẹ̀ ẹ ní òṣèwò fọkànbalẹ̀ bí kábíyèsí ti ní kó fọkànbalẹ̀ mm. ẹ kí ló tó wá ń já ọ láyà. lóòótọ́ ni pé kábíyèsí ní ìfọkànbalẹ̀ àmọ́ mò ń gbọ́ fìrìfìrì olówó láyé mọ̀kan nílùú ìlòbù náà lóun náà tún ń du iye bẹ́mi náà ṣe ń dù torí èmi ò fẹ́ kọ́mọkùnrin yìí du iye kó joyè mọ́ ń lọ́wọ́ o ṣé o mọ̀ pé lẹ́yìn elédùà kábíyèsí ló túkù àṣẹ tí ọba bá pa kò sẹ́ni tó lè yí padà kábíyèsí ti ní ìwo lòún rí gẹ́gẹ́ bí olóyè òun ẹ o ti di olóyè tí hmm. ó wá rí tẹ́lẹ̀ tó wá ń bà ọ́ lẹ́rù òjò ni ọ́ hmm. òjò ni ọ́ wọ́n ní mi ò lè wá kú ikú kan kì í jẹ oyè lé bàbá rẹ̀ ọmọ odi lòun o ọmọ ẹ̀yìn odi lòun ọmọ inú odi nìwọ. àtọ̀rìn wa ni. ẹ ẹ nígbà tó mọ̀. kò sì gbọ́dọ̀ gboyè mọ́ni lọ́wọ́ o hmm. èmi ní í joyè bàbá mi o. Mm -hmm níwọ̀n ìgbà tí ìwọ fúnra lára rẹ tó ti mọ̀ pé àtọ̀rìn wà ní kí ló wá ń já láyà kí ló wá dẹ́rù bà ọ́ ó ti di olóyè ṣùgbọ́n wá gbọ́ o sórí tó bá ti ń dẹnu kábíyèsí báyìí yẹ kó máa kan sáwà náà lẹ́nu o hmm. òótọ́ ni. olóyè bẹ́ẹ̀ ti yín rí ẹ fẹ́ràn owó pọ̀ mo bá kówó sórí èṣù ẹ lè rè <laughs> àmọ́ ìwọ̀n àṣekínní fún yín báyìí tẹ́ bí mo ṣe ń lọ lé ẹ mọ̀ wulẹ̀ lọ bí ẹ ń lọ mọ́. ẹ tẹ̀lé mi ní sọ̀wọ́ kú dúró fún yìí. kété lọ́la. ṣẹ́fẹ̀ mi mo sọ fún yín. mi ìṣẹ̀ máa fún yín. olóò ti jóye. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ kété olókù. bàbá olóye. lóye lóye. bàbá wa ọmọ gèsè adómáyé ọmọ kọ́kọ́ mà kan máa fi ṣera wà níjù èyí lọ́ọ́ máa wọ aṣọ níwájú ìta ọ̀lẹ hmm. iye kan lábàáwò mọ́jú mẹ́ta lọ ọ̀rọ̀ oyè yìí ó ti ń di nǹkan bọ̀ o. korúnníkorún ní níndò yìí ká ní owó ti wá tán kẹlẹ̀ àrùn tán kùn gbowó ló sí gan mo sì ṣàlàyé fún yín pé ẹ má jà àjòyè nígbà tá àjòyè àjòyè oyè ọ̀hún la wá látara bọ̀ látaṣọ bọ̀ látẹsẹ̀ bọ̀ o láti bí oṣù mélòó kan yìí tí ò bọ́ sí àlọ́wọ́ ẹni ẹja jáwọ́ wà rè pé kí n lọ rè gbowó wá lọ́dọ̀ rẹ yín tí ń bẹ lọ́ba láàyàn à ń kówó dànù tèmi rí o ṣé ẹ mọ tí ń ṣẹlẹ̀ ṣá nílé okòwò wa gbogbo kò ní ti ń lọlẹ̀ kòkógun ò lọ déédéé mọ̀ ẹ wo àwọn tá a wá gbàgbọ́ tí ń bá wa ṣiṣẹ́ mélòó ló kù nínú wọn àyà máa ya lọ lọ́jọ́ ìpọ́njú o ìyàwó á sì wà lọ́jọ́ ìyàwó ẹjẹ́ àmọ́ tá a bá ń ṣe o. mo ṣe àjíkẹ́ mo ṣe o mọ̀ pé a ti kẹsẹ̀ kan bodò a gbọ́dọ̀ mọ pariwo òtútù mọ́ gbà dúró náà dákun jẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ inú ìdílé yín èèyàn mélòó ti joyè mẹ́rin. àbálẹ̀ mi ibẹ̀ ẹ̀ mọ̀ ọmọ balẹ̀ mi ọmọ bá sí lóye bí sọ. kò sí inú ìdílé tèmi èèyàn mélòó joyè inú ìdílé mi rí jẹ́ akọ́mọlùbọ́ kí a máa pàánù lórúkọ oyè kan inú ìdílé mi àti ẹ bá ṣe wà yìí pé orúkọ oyè báyìí náà fi pé wà nílé ara tá a sọ fún yín nù tẹ fẹ́ dáwọ́ lè pé kò sọ́nà ń bẹ́ẹ̀ gbé ó kó gbèsè láre gbèsè láàsì bá bọ̀ kó tó di pé yín dáyé àwọn bàbá bàbá bá ti yín ṣé wọ́n joyè ni ẹ ṣe dúró ọlálẹ̀ nílé yín ọlá ò níran ọlálẹ̀ ní ọlá ní í ṣe bẹ́ẹ̀ ọmọ ọlá ni yín nínú ìran yín ẹ má jà fojú kòkòrò gba ohun tí ò ṣe. bàbá oh. kò sí etí wọn fún wa bàbá pa màálù mẹ́wàá ọbẹ̀ tán ní ọgbẹ̀yìn rẹ o ẹja ìsinmi ẹ̀dán o ẹja fọwọ́ sí gbọ́wọ́ wa ń gbé o èmi fún yín mọ̀ràn bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ gbà èmi ọmọ oníkọ ọ̀dájú ọ̀dájú ọmọ ẹni ẹ̀wọ̀ hmm. mo fún yín mọ̀ràn bẹ́ẹ̀ bá gbà ńgbà lẹ́ bá mọ́ ilé ọmọ kálukọ́ gbẹ́rù. rọmọkẹ́ rọmọkẹ́ kí ni o ti ń ṣe ẹ́ wọ́n ní kí ni tó mú ọ wọn ẹ̀sẹ̀ ń jáde ni àbúrò wa ni bá rí ìyá àfọ̀mọ́kówó mo ní bàbá rẹ lọ́rọ̀ mi níṣẹ́ ìlọrin gbowó wá fún ni ọwọ́ àpẹ́ ọ̀tẹ̀lẹ̀ mi lágídí níbo la rìn dí ti wá gan. ṣé kò sí ọ o bàbá rẹ ní ti ń bọ̀ òun padà lé mọ́ tẹ̀lé mi mọ̀ sọ fún ọ ọmọ ọ̀nà tí ń lọ ni ọ̀nà tunutunu. mọ kele yín mọ̀ ni lọ́ba lọ́wọ́ tẹ̀lé mi lọ́bi tẹ́ ẹ rán mi àbẹ́ wàá gbà mí. o sì wá ní àyè. mo wá ní àyè. tó o sì mọ tí ń bẹ́ ńlẹ̀ tí bàbá rẹ sọ pé tí ìbá ti lè gbé kí ní owó ìwá wọn ò gbé fẹ́ lómi. Mm, mm, mm, ẹ má fi hàn alẹ́ mẹ́mi o ṣẹ́ gbọ́ oko gbèsè tẹ́ ẹ wọ̀ yìí nígbà ẹ bá wọ̀ tán tẹ́ ẹ wọ bùbá tẹ́ ẹ wọ ṣòkòtò tẹ́ ẹ sì mú agbádá tẹ́ ẹ gbélé ara yín ó sì balẹ̀ òkùnkùn ẹ ẹ fẹ̀mí lóde mọ̀lọ́mọ́lọ́ wọn tẹ̀lé mi ẹ pé ẹ pé kì í tètè lọ gbowó ṣé ẹ mọ̀nà bí tẹ́ ẹ rán mi o ṣé ẹ mọ̀nà bí tẹ́ ẹ rán mi ọ̀nà tunutunu ẹ bí mo ti ń lọ ní ìsìn báyìí bóyá yóò tọ́ yóò fẹ́ tàṣà lẹ́kì tó padà wọlé. ń gbọ́ ọmọ ọlọ́mọ kẹ́. ẹ ẹ jọ tẹ̀lé ọ ẹ jọ lọ ẹjọ lọ ẹ dàpọ̀ ẹjọ ẹjọ lọ. ó kù kíní ọrùn tí mò ó kù kíní ọrùn tí mò ó kù kíní ọrùn. iṣẹ́ àṣẹ báyìí ẹ ṣe báyìí tẹ́lẹ̀. ẹ gbèsè tá a tara bọ̀ yìí ara wa bọ̀ lẹ́gbọ̀ bá yá. ẹbí àwọn àgbà mi nítorí ọlọ́run. ọmọ bẹ̀kùn lẹ́nu ọmọ bẹ̀kùn lẹ́nu. ṣàkóso kí á o má jọ bọ́mọ lọ́jọ́ o tí ò ní ta o. gbẹ tí ọ̀jẹ̀ nǹkan. ẹ̀dọ́ bọ́lá ẹ bá gbẹ́sẹ̀ kan níbẹ̀ o iná dá lẹ́yìn yín. Ah, yọ gbọ́wọ́ mi orí ẹ burú ni ẹ. Ah, ah. ṣé ẹ mọ̀ mí ni. ìwọ ta ni. èmi ìyàwó lówó láyé mọ̀. ẹ lówó ni tẹ́ ń bá mi sọ àtàbà aláàyàn tẹ́ ẹ ti ń bọ̀ láti ìrọ̀lẹ́ la ti ń tẹ̀lé yín bọ̀ ọwọ́lẹ̀ ló ṣé ṣe kó rí yín burú. orí wo burú àròwó gbà owó kòkó lálọ rèé gbà àṣírí gbà. mo ní agbóhùn mi àbáfẹ́ kó ní búbá alájọṣe kọ́ ni. ẹ dákun kí ló ṣẹlẹ̀. dalo. ẹ dákun dákun ẹ dákun. gbẹ̀gbọ̀n mi lórí búba alájọṣepọ̀ sáré nǹkan. bíbẹ̀ ìbáràn ni tí ó ràn ràn. ẹ dákun èmi mò ń bẹ̀ fún. ẹ dákun kí la ṣe tó bá wọn ẹ dákun. ìbọn bàbá mi ìyìn ti rí. àtúkùtù yín lọ́rùn. Eh, ibi lẹ wa o tẹ̀ ti dábọ̀ ibi lẹ wa eh, o tẹ̀ dábọ̀ ẹ eh, ẹ wá tàn mí níbi tí mo wà nílùú òbu tí mo jókòó àti jẹ́jẹ́ mi tí mo sòwò mi ẹ tàn mí ẹ gbọ́ lọ́wọ́ mi ẹ lẹ́ fún mi lóye ẹ fún lóye ẹ sì gbowó mi lóye pátá. gbọgbọgbọgbọgbọgbọ ọ̀rọ̀ tó ń sọ yìí kò tí ì yé mi ẹ gbowó lọ́wọ́ mi ẹ gbowó lọ́wọ́ mi àwọn mélòó ló wá bá ẹ tó gbowó lọ́wọ́ ẹ. olóyè ọ̀tún gbowó lọ́wọ́ mi. ẹ ẹ kọjú sí i. olówó láyé mọ̀ olówó láyé mọ̀ ṣe sùúrù àwa náà gbìyànjú lórí ọ̀rọ̀ olóyèdè yìí àmọ́ kábíyèsí ló wí pé ẹni tán ń lé oyè tọ́ sí ó sì mọ̀ wípé bójú bá ń rọ èrè gbọ́dọ̀ sẹ̀ tó bá láṣẹ. ọba dàṣẹ kí ni ẹgbẹ́ olówó mi ẹ ẹ ẹ ti mọ̀ ọ́ kan o ẹ gbàlú yìí o torí pé wọ́n ti gbé fún yìí ọmọ lọ mọ̀lẹ́bí lọ dúkìá lọ kò sí okòwò kankan fún mi mọ́ tí mo lè pé màá fi máa rí owó kò sí ẹ̀ka mọ́ ẹ ti gbàgbé ẹ̀ tán ṣùgbọ́n lọ́wọ́ náà wà yìí ẹgbà lu yìí ìlú ẹgbà o ẹ̀yin ìlú ẹgbà o ẹ̀yin ìlú ẹgbà o ẹgbà o ẹgbà o ẹjẹ lọ ẹjẹ lọ. ẹ dákun sáà ìfẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni tí ọba lu ẹjẹ kọ́ máa lọ ah, kèésì òun nìkan lákọ̀ọ́kọ́ gbowó lọ́wọ́ rẹ̀ àbẹ́mi ọ̀tún ọ̀nà ń bẹ̀. ẹ dákun ẹ jẹ́ àṣẹ sùúrù pẹ̀lú ọmọkùnrin o ẹni àná lára ń ta o àṣìpa kí ló tiẹ̀ mọ́ ń ṣe ọgàn tó bá ti dọ̀rọ̀ olówó lọ́wọ́ aranjú kankan bí ẹja nù lá ìgbà ń gbowó tó mi obìnrin èló la fún mi nínú owó nǹkan tó wá di pọ́délẹ̀ nísìnyí gbogbo wa là ń jìyà rẹ̀ ọmọkùnrin ló ti lọ lọ́lẹ̀ ẹgbà ń ẹ sì gbà lóòótọ́ ló sọ òun o. ìyálóde ọ̀rọ̀kọ̀rọ̀ tí ń tẹnu ẹyẹ rẹ jáde ah! wọ̀ dáa jẹ́ ẹjẹ ìṣẹjẹ ìkẹyìn máa mọ ta ah, ah. ẹ ọtún àṣepa olùyìn. ó lè ní ó lè ní kí ni kí ni tó àmọ́ bá sọ. ọ wà lómi. ìfẹ́ ẹsẹ̀ lọ síbi olè yìí kì í ṣe wípé mo tọrọ yìí tọrọ tó yẹ. ẹ mọ tí ọlọ́wọ́ fún mi gan. ṣé ọ wà lómi ni. kì í sọ̀rọ̀ nínú kí ọjà ọ̀nà lè ní yìí. ọ̀nà lè ní yìí. Thank you. ẹ sùúrù farabalẹ̀ ìyá mo fẹ́ so ti sú mi. ó pokùn so. mo fẹ́ so ni ìyá. lọ́nà kí ló ṣe ọtí ọ̀sẹ̀ nìkan rí o. ìyá jẹ̀ sí ìyá. kí ni sọ ọ ah. ló lọ́rọ̀. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. yẹ ṣe o bọ́rọ̀ sì jẹ́ nù ìyàwó kú ọmọ náà tún kú mo sì ní ìwọ̀n òjòyè agídí ìwọ̀n mọ́ imú mi pé kí wọ́n á jòyè. Ah. olówó la yé mọ̀. ìyá mò ń jẹ yín lóòótọ́ gbogbo ohun tójú rẹ̀ rí yìí ẹni tí ò bá lọ́kàn ó tó ń téèyàn bínú para rẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ náà sórí tẹ́ẹ̀dọ̀ fi pìtàn ilé ayé ní débà o ìrírí tiẹ̀ sì ni tàn gbèsè ayé rẹ tó sọ lẹ́yìn ìwọ ọ̀la wọ́n pẹ́ láyé ojú rẹ ò ní rí bí kán lọ́fọ̀ọ́ mú bẹ́ẹ̀ ọmọ pé tìbí tiré la dálé ayé ni èèyàn ò ní gbáre títí kọ́ mọ̀ gbà bíi bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyí tí ìkòkù bá dé tíre bá ń dé kéèyàn máa dúpẹ́ tí ìkòkù náà bá dé kéèyàn fàdúrà tí kó súnmọ́ Olódùmarè Olódùmarè nìkan lọ́ba tí rẹ̀yàn lẹ́kún àmọ́ mo bọ́ dúpẹ́ torí ikú tí ò ní pa ni nígbà láwòrè kò ní ikú tí ò ní pa ọ́ lọ́jọ́ kẹ́mi ó rìn sásìkò nígbà tó fẹ́ para rẹ̀ sọ wá rí lásìkò tó ti dọ́dọ̀ tèmi gbà pé gbogbo òkè ìṣòro rẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ torí gbogbo ọ̀nà tẹ́mi bá mọ̀ láti fi ṣèrànlọ́wọ́ fún ọ ni mo ṣe fún ọ àdúrà rẹ sì gbà ọ sì padà dúpẹ́ ojú bẹ́ẹ̀ lọ ọjọ́ ẹkùn mú wọlé ẹ lọ rèé ṣètò ibi tí ó sùn fún ọ o olówó láyé mọ̀ olówó láyé mọ̀ olówó láyé mọ̀ o ó ti sáré títí orí ìrè ò sáré ó gbàkọ̀rọ̀ rìn títí orí ìrè ó gbàkọ̀rọ̀ adé afọ Ọ̀rúnmìlà níjọ́ tí ń lọ sílùú àwọn ọ̀tá ó ló ń lọ rè kọ́lébè wọ́n sì kọjú ẹ̀sọ́ gangan àwọn ọ̀tá wọ́n ní rán lọ pa ìwọ Ọ̀rúnmìlà wọ́n ló sọ ọmọ ní jí ó gbé bẹ́ẹ̀ wọ́n lájọ ọmọ ní jí ó gbé bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà nírọ́ ni ó ní bó ṣe bí ìṣe tòun ni ó ló di dandan kó ń kọ́lé ọ̀hún kóun sì gbé bẹ́ẹ̀ mo wá ní bó bá ṣe bí ìṣe tìwọ olówó láyé mọ̀ ni mo ló di dandan kó o kọ́lé ọ̀hún kó o sì gbé bẹ́ẹ̀ torí pé ibi tá a bá kọ́lé ẹyẹlé sí ibẹ̀ lẹ́yẹlé gbé ibi tí kan bá mọ ọ̀gán sí ibẹ̀ lọ́ba rẹ̀ wà olórí jàǹkàn ní sọba àwọn èrùké kú ònú àgìyàn rẹ̀ ibi tí wọ́n bá ní kí gbégbé ọmọ gbé ibẹ̀ ní gbé ibi wọ́n bá ní tẹ̀tẹ̀ ọmọ tẹ ibẹ̀ ní tẹ̀ ibi wọ́n bá ní kẹ́kùyọ́ ọmọ gbé ibẹ̀ ní ó gbé tí ó ti ewu orí rẹ̀ gbúrúgbú olówó láyé mọ̀ ó ti do didi lónìí o ọwọ́ ọwọ́ ọsọ ayé ò ní ká ọ ọwọ́ àjẹ́ ayé ò ní tì ọ gbogbo gítẹ́lẹ́bẹ̀dẹ̀ rẹ bá fọwọ́ bà dúdú ní ọmọ ọdún gbogbo àwọn tí wọ́n rán ọ padà sóko parun kọ́ lọ mọ́ lọ rèé bá wọn báyìí àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn gbogbo ń tọ́ ọ bá ṣe báyìí ó di dandan àṣegbé ni torí pé bẹ́ẹ̀gùn bá ṣe bí bọ́ bá ṣeré wọ́n fọwọ́ gbàlẹ̀ jí ni gbogbo ń tọ́ ọ bá ṣe pátápátá ó ti dàṣegbé torí pé wọ́n ní aṣáájú ọkọ̀ abìnrin ké mọ́ eégún ńlá abìnrin kankan ó dífá fọ́rùnmìlà nígbà tẹ́sù lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn àgbà wọ́n rán eégún ilé wọn ní kó lọ bá ọ̀rúnmìlà ọ̀rúnmìlà dákẹ́kọ̀ọ́ fọ̀hún eégún ilé ní kí ló dé tí wọ́n ọ̀rúnmìlà fọ̀hún ọ̀rúnmìlà ní torí pẹ́nìkan ìbéèrè ọ̀rọ̀ lé lọ́wọ́ odi ni eégún ilé tún padà lọ báwọn ìyá mi àgbà ọ̀lẹ́ni tẹ́ rán mi símọ̀ lẹ́nìkan ìbéèrè ọ̀rọ̀ lé lọ́wọ́ odi wọ́n ní bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n lẹ́nìkan kì í béèrè ahoro lé lọ́wọ́ odi wọ́n ní kẹ́gùn ilé ó tún padà lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà máa sọ àkísà ọ̀dà bora eégún ilé ní kí ló dé tí wọ Ọ̀rúnmìlà fi fàkísà bora Ọ̀rúnmìlà nítorí pé fọ̀rọ̀ àkísà bíi àtàn ni ó ní gbogbo ń tàn bá ṣe pátá ó lẹ́nìkan gbọ́dọ̀ fi bí òun mo wá pa láṣẹ lónìí olówó láyé mọ̀ gbogbo ń tàn bá ṣe pátá ẹnìkan ò ní fi bí ọ ọ̀ṣọ́ ayé ò ní fi bí ọ àjẹ́ ayé ò ní fi bí ọ lẹ́bọ lóògùn ò ní fi bí ọ bẹ́ẹ̀gùn bá ṣe bí bọ́ bá ṣe eré wọ́n fọwọ́ gbàlẹ̀ jí ni ọ̀yà lanu rẹ là lanu rẹ o lanu rẹ o. gbèmí. ó ti mí. ó ti bí ya. Hmm. wàá gbọ́ o olówó láyé mọ̀ ó ti dọkùnrin báyìí o apá àtẹ́lẹwọ́ ìkálé apá àtẹ́lẹsẹ̀ ìka ọ̀nà apá wọn rí wọn ìkagi òkú apá yóò tún ka ọmọ gbogbo ohun tó o bá fẹ́ dá lára ó ti ṣeé ṣe fún ọ báyìí o gbogbo ẹ̀pọ̀ gbogbo ohun tó o bá fẹ́ kó máa ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ àfi kó o má rò lọ́kàn gbogbo ẹ̀san tó o bá fẹ́ gbà lọ́ọ̀rẹ́ gbà àmọ́ o gbogbo ẹ̀san tó wù tó o bá fẹ́ gbà ẹni tí o bá sí ọ́ ń ṣe ń bi o ẹni tí ọba ṣe ọ ń kà mọ ṣe ń ka o ìgbà tá a bá fi wín òun là á fi san o kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ àpapàdà ọ̀pọ̀ àpapàdà ọ̀pọ̀ àpapàdà iṣu padà ó di yá bẹ́ẹ̀ kú bá ọdún aṣọ àpò ọ̀dà ọ̀pọ̀ àpapàdà. wọ́n kí ló mọ̀ dé afẹ́fẹ́ ńlá ti darí ìgbónú àwí wúnúwúnú lórúkọ tákọ ìyá mi àjẹ́ ikú sẹ̀rù atúmọ̀ lọ́jà bí odò èso ọ̀dàrà ọmọ kú ebi àná èmi tó pa lánàá oúnjẹ àjẹyọ àjẹsẹ́kù ni wọ́n mi jẹ olúgbà ọgbàgbà àgbò ọlọ́wọ́ oníhùn igbó nígbó kékeré ọdẹ ọlọdẹ gbogbo fún ọ ọdẹ gbogbo fún ọ ọlọlẹgùn ti sanwó asanwó lọlẹ adibafọ Ọ̀rúnmìlà lọdọ tí bàbá sanwó lọ sáwùjọ wọn ta wọn ní Ọ̀rúnmìlà ọ̀tá bẹ wájú oníṣẹbíwájú lọkà fọlọsí ti fi padì wọn ní Ọ̀rúnmìlà ọ̀tá bẹ lẹ́yìn ó lẹ́yìn là kẹkẹ fọlọsí èyí ti fi pààyàn ẹ̀yin aráàlú dàkúta. ẹ̀ máa dé o. tó ó dùn máa wà kan nú. Ah, kábíyèsí <laughs> kábíyèsí mo kí yín o ẹ kú rìn ọmọ oyè káàbọ̀ ọkú oríire òní wòmí ọtí mòye yìí jẹ náà ìwọ nà ìwọ ń pápá ìwọ nà hmm. kábíyèsí sẹ́rí oyè tọkùnrin yìí wá jẹ lónìí ẹ̀yin lẹ́bàá wa súre fún ẹ gbádùn mi kí aboyún ilé wa mọ̀ bí wẹ́rẹ́ ká gàn mọ́ tọwọ́ àlàbòsùn. Ah, olóyè dó olóyè dó olóyè ibi tó sọ̀rọ̀ dé o tó kábíyèsí ti wá inú wa dùn ayọ̀ wa sì kún àbí kí lọ́dún orí òsì báwa ṣe wà á sínú ẹni tí ń bàdú jẹ́ bẹ́ẹ̀ sì ṣe jówó àfi ẹni pé mi náà sọkúdú wọ̀wọ̀ kábíyèsí arọ́ba fi lọ bá pa báwa olóyè bá fojú di kábíyèsí á jẹ pàṣẹ ọmọ olóko ẹ̀sìn ìyọ̀dà fún yín àbí wọ́n yẹ kí ló kẹ́ ẹ̀ láti. ẹ jáwé òye lónìí ẹ ǹlẹ́ o mo kí gbogbo ìlú mọ̀ yé o. ẹni ajáde lórí olùkọ́ ìdàgbàlagbà oyè. àbí orí orí òye mi orí òye mi kódà àfi rẹ muzo muzo muzo. And it's your do mọ́ kó borí sọlẹ̀ àjẹjẹ tún jẹ. kábíyèsí kẹ́ẹ̀pẹ́ bàbá ẹ wá wúre fọmọ yìí ntọ́kùnrin o kí lu túbà kó sì tù sẹ́ bàbá ẹ pẹ́ bí ewé àpẹ́ ẹ̀yin ìlú àjàkúta ó yẹ àbí ó yẹ olówó lágbà ó ti jóyè náà oyè náà mọ́ lórí. àṣẹ wà àṣẹ igbá ilé rẹ kò ní fọ́ àwo ilé rẹ kò ní fọ́ gbogbo ẹ̀yin ọmọ ìlú Ajaokuta ó yẹ àbí ó àbínú yóò dùn sí ni gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú ya repẹ́ lásìkò tiẹ̀ gbogbo ẹ̀yin omidan ìlú ẹ̀ rọ̀kọ̀ repẹ́ o. oyè tó jẹ́ ìlú òròjú ìlú òtòrò wákìlú bá dé ẹni kúkúrú tí wọ́n ti ní bó ti di àlejò ọ̀nà alẹ́bà lẹ́yìn ó ń lára wájú. Ah!

níwà yìí mo ti wá dáríjì yín. ah o ṣeun. Ah, alálẹ̀ rẹ̀ ti pè mí wọ́n ti wọ́n ti wọ́n ti bẹ̀ mí mo ti dáríjì yín ẹ lè jọba ẹ lè yan olóyè bá ṣe wù yín nìyí. Ah. ṣùgbọ́n lẹ́yìn tí ẹ ọ̀tún ṣe yìí o èmi àti àjọ ń lọ. sẹ́ẹ̀rí báwọn o alága tá a sọ̀rọ̀ ẹ o ẹ̀yin olóyè èyí gan yóò wá kọ́ yín lọ́gbọ́n báyìí tẹ́ ẹ mọ torí owó tẹ́ ẹ mọ gbọ́mọ bà fọ́sùn tẹ́ ẹ mọ gbàgbàkúgbà ẹni tó yẹ kẹ́ ẹ fi joyè tẹ́ ẹ ní fi jẹ́ tẹ́ ẹ mọ jẹjẹkújẹ. èyí náà báyìí yóò wá kọ́ yín lọ́gbọ́n. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kọ́ yín lọ́gbọ́n bí mo ní ibú gba ẹrú olóyè ọ̀tún táwọn ọ̀pọ̀ ló tọ́ sí láti mọ̀ ṣe gbogbo ìwà àbàjẹ́ yìí olóyè ọ̀tún ó dàlúrú o àṣìkò náà ni gbogbo yín àṣìkò tó ní wọ́n lọ ẹ wò ẹ wò ẹ wò nígbà ṣe ráyé o ṣe ráyé o ṣe ráyé o àṣìpa ṣe ṣe ṣe tí bá tún gbọ́ dún tí bá gbọ́ lú ah, ah, láì tí ì sọ kò sí adìkan mi ah. torí o pẹ̀lú ọ̀tún pẹ̀lú ìjẹkújẹ tó jẹ́ pé ẹ jẹ yìí àbọ̀ pẹ̀lú ṣé mi ò pariwo tó ẹ wá wo ẹ wá wo báyé ṣe aláìṣẹ̀ aláìṣẹ̀ wá ò báyé ṣe torí owó ẹ wá ò bí wọ́n ṣe ṣe ẹ ẹ wá gbọ́dọ̀ níbo ló wá gbé ọ̀tún lọ níbo ló gbé ọ̀tún lọ. lukosi sí ọ̀rìọ̀ níbo ló gbé ọ̀tún lọ àjọ wà láyé oníkíná kò kù sí lọ́rùn sẹ́mi lọ́rẹ̀. bí ọ lọ kọ́ lọ gbà tí ò kí ló ṣe àmọ́ ẹni gbé kó lájàgùn ẹni gbà lọ́wọ́